orí tèmi ìràwọ̀ ayọ̀ kórì mi máa kọrẹ́ ládùúrà mi alẹ́ ní ìbárẹ̀ alẹ́ ní ìbárẹ̀ ọmọ ara ayé kọ̀rọ̀ mi máa dàkọ̀ tí oní tèmi ìràwọ̀ ayọ̀ kórì mi máa kọrẹ́ ládùúrà mi alẹ́ ní ìbárẹ̀ kórì má ṣe mí láláṣẹ dànù gbà mí olúwa kí n bẹ́gbẹ́ mi jọ. sorry. wà nílé ṣá ó dà kó mo ti rí láàárọ̀ ẹ̀. báwo báwo. ó yá kò sí ìyá kí ló ṣẹlẹ̀ wá kí títí ọ̀rẹ́ lókè lè kíra tó ń mọ́gbọ́n ni àbúrò wa ló jẹ́ ládùúgbò ilé wọn rèé mo sọ pé mo mọ ọmọ yìí náà ó máa ń kọjá níwájú ilé tọ̀dọ̀ wa bẹ̀rẹ̀ náà àìwo bíbọ̀dé bá mi bá ọmọ sọ̀rọ̀ mo láìkẹ́ bàjẹ́ torí ìjà tó bá ti ń tó bá ti ń kọjá ni máa wò pé áńgẹ́lì wo ló rìn lórí ilẹ̀ yìí ó ti wá fún fún mi níbọ̀ ní eré ìsìn abẹ́ni pé kí n bẹ́ mọ̀ yóò tó olóhùn bá mi bọ́ ọmọ ẹ̀ sọ̀rọ̀. mo ti gbọ́ màbá ẹ̀ bá sọ. jọ torí Ọlọ́run jẹ́ kí iṣẹ́ yẹn fast tí ò bá fast máa overthrow ẹ o. ok try kó overthrow lọ ṣe fúnra lọ ṣe. Ah, jẹ́ ká fún yín láyè. lọ ṣe fúnra rẹ̀. yín fòwò sí i ìwà tó ti ní tí ò wá dálẹ̀ tí n bá ṣe pé mo lè lọ bí màá fọ́ ilé tí ọlọ́pàá ṣiṣẹ́ ní iṣẹ́ náà ẹni tó ti padà tó lè sọ̀rọ̀ ẹ̀rọ ẹ̀rọ ní ayé ìgbé wọn ṣàṣẹ ṣòfò wọn ṣàṣẹ ẹ̀yìn ni wọ́n because wọ́n àkọ́kọ́ tí mo fẹ́ bẹ̀ put my treat. Look at this monkey, monkey yellow fufu. Mi ìlú náà láyé mi, kí ni ṣé ẹ̀fọ́ ìta ìlú gbà fọ̀ mi? Mo lè fi lè jẹjẹ. Mi wá bẹ̀rẹ̀ sí gáàmù. Mo ń lọ ní bẹ̀rẹ̀ báyìí, mo ń lọ ní bẹ̀rẹ̀ báyìí. Ọ̀rọ̀ fún mi dákẹ́ máa observant o. Kí ni ìwọ̀n wa observant rárá ni ọṣẹ́ ìwà ti ṣe mí láì lẹ́yìn? meanwhile checkbook mi wà lẹ́gbẹ̀ẹ́ mi ó bẹ̀rẹ̀ sí jí account number mi wò. tó ah! bá parọ́ tí kì í bá ṣe pé àwọn alábẹ́ òfin máa ṣeré wọn láyà honestly kò lẹ́sẹ̀ tó máa mú mi sí. kí ló ń ṣẹlẹ̀ ẹ ṣe gọ̀sà actually mo wá safe owó ni ọba tí mo á dúró sí ẹgbẹ́ wọn mo á rí tí wọ́n fill form kan mo á wo headline fọ́ọ̀mù yẹn wọ́n á rí pé shares form. kí ló wá kí ló wá nínú dọ́kúmẹ̀ntì ní dọ́kúmẹ̀ntì káyọ̀. mo dẹ̀ ti wà bọ́dà tipẹ́tipẹ́ láti kàn mọ̀ nípa shares bí wọ́n ṣe lè save bí wọ́n ṣe lè ṣe tó máa fi wúlò fún yẹn. nǹkan tí mo lè sọ ni pé kí n má bínú ṣe rí ó ti ọmọdé bò ni ọ̀gá ẹ̀ láti bí ọdún mẹ́fà kan ti ń báǹkì pẹ̀lú wa in fact òun gbogbo ni kọ́sítọ́mà ti wa because òun ló ń sèv ó gbowó òun kẹ́ ẹ̀ trust ẹ̀ bẹ́ẹ̀ o nǹkan tó ló ṣe yìí um, ó jẹ́ kàyéfì fún mi because òun ṣèlè tó lè ṣe irú ẹ̀ ìtòrí ẹ̀ máa ní kẹ́ má bínú ẹ̀jọ̀ ń tọrọ náà um, ìwà ọmọgọ ló ti bọ̀ ìwà ọmọgọ náà rẹ̀ ló ti wọ̀ ìwà ọmọgọ gidi náà ló ti bọ̀ ìwọ bẹ̀rẹ̀ recommendation tó ń fún yín tó o bá dá ní back manager ló máa fún yín nínú recommendation yẹn kí ló ń wọ yín wípé tó bá ní interest sí ọ̀rọ̀ shares which is very very very good and important kò lọ sí counter kò make inquiry ah, shares tó ń ta yìí báwo ṣe ń ta ọ wọn àlàyé ìwà pìpò wo níyì tó bá jẹ́ àwọn tó burú ni wọ́n lè ti gba ẹ lórúkà àwọn tó ń lo òrùka yẹn wọ́n lè ti gba ẹ which is bad wọ́n ṣe wé mọ́ wọ́n kó embarrassment bára ẹ kì í ṣe ìlú kó bá ìwà ọmọ embarrassment bára ní interest lórí irú kan tó da tó da tó da bẹ́ẹ̀ yẹn òun ọ̀pọ̀lọpọ̀ mọ̀ pé ọ̀rọ̀ shares gbà tó bá rà kò ṣe torí ara torí àwọn ọmọ ẹ̀ ni kò dẹ́ ṣe torí èyí torí ọ̀la ni that is why ti oníkálukú nígbà tí wọ́n á ní nǹkan tó da lọ́kàn bẹ́ẹ̀ yẹn tó tó tó tó tó tó wà lọ́wọ́ òmù rọ̀. ẹ ẹja mú ọlọ́gbọ́n ènìyàn kàn mí sílẹ̀. ọlọ́gbọ́n máa ó yẹ lẹ́nu pé mo ránṣẹ́ pé. òótọ́ ni ó yà mí lẹ́nu àmúgbà tí mo tún rò sọ́nà kejì mo rí pé ọ̀rọ̀ màmá sí ọmọ mi. bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ ìyá sọ́mọ ni mo pè é fún hmm. ó mọ̀ pé ó ti tó bí oṣù mélòó kan tọkọ mi ti ṣaláìsí. tọ́ni kọ́ra òun kì yóò fi ọ̀run kẹ́wọ̀n. àmín iṣẹ́ tọkọ mi ṣe iṣẹ́ ẹni títà ni iṣẹ́ ọkùnrin ni kì í ṣiṣẹ́ obìnrin lóòótọ́ ni mo bí ọmọ ṣùgbọ́n àwọn ọmọ mi alákọ̀wé ni wọ́n àwọn náà jẹ́ ti sọ pé nǹkan tí mo bá ṣe làwọn ṣe o torí wọ́n jẹ́ kó yé mi pé àwọn fẹ́ kí ogún bàbá àwọn kò parun lóòótọ́ ni mo ní ọmọ ìyá tó jẹ́ pé òun àti ọkọ mi náà jùjọ ń ṣe bísínẹ́sì yẹn tẹ́lẹ̀ ìyẹn ló ń ba mójútó ó bẹ̀ fún ní pàṣẹ́ntéèjì tiẹ̀ lọ́sẹ̀ẹsẹ̀ ṣùgbọ́n sórí àbúrò mi tí mò ń rí ọ fàájì pọ̀ kì í ṣe ẹni téèyàn gbọ́dọ̀ fi bísínẹ́sì dà lóun nìkan èèyàn ní rí kọ́bọ̀ kì í ṣe pé mo fi dàgẹ́ o ṣé kọ́bọ̀ ìyá mi ni wọ́n lọ mọ̀ wípé eré tí fàájì bá ti tẹ́ lọ́rùn èèyàn ní rí kọ́bọ̀ mú wọlé òun lọ́ọ́ rẹ̀ ìyẹn ni mo ṣe wá wípé ah jẹ́ ronú kan ọmọkùnrin tí mò ń rí ládùúgbò yìí kò sí ẹ̀dọ́ kan ládùúgbò yìí tó sọ̀rọ̀ ní burúkú rí ìwọ náà bẹ̀rù rẹ ọmọ burúkú níjọ́ tí mo ti mọ̀ ẹ́ ọmọ dáadáa ni ìyẹn ni mo ṣe wá rò wípé kí n pè ẹ́ kí ìwọ àti àbúrò mi ìkẹjọba mi mójútó iléeṣẹ́ ọkọ mi wò ó lóòótọ́ òun ló mọ bó ṣe ń tarin òun ló mọ bó ṣe ń gbà jáde òun ló mọ bó ṣe ń ṣe gbogbo ẹ̀ ṣùgbọ́n ìwọ ni mo fẹ́ kó máa bá mi kọ́ bí akọ̀wé iye tẹ bá tà kò di kíkọ iye tẹ bá gbà lọ́rùn tẹ ìfẹ́ sanwó ẹ̀ kí kíkọ ẹ̀ wà lẹ̀ ìwọ̀nba èrè tẹ bá ń rí kájọ mo bá ṣe máa pín lọ́sẹ̀ẹ̀sẹ̀ náà ìwọ náà máa gba pàṣẹ́ntéèjì ẹ bábúrò mi náà ṣe ń gbà kò sí yàtọ̀ ṣùgbọ́n kémi náà ṣáà ti ẹ̀rọ owó kí n fi ṣe ìwọ̀nba ayé mi tó kù káwọn ọmọ òkú ọ̀hún náà kọ́ rí torí pé ogún tí bàbá wọn fi lẹ̀ fún wọn nìyẹn ìyẹn ni mo ṣe wá pè ṣùgbọ́n tó mi ò mọ̀ bóyá o máa jẹ́ mi ní o torí mi ò mọ̀ bóyá ọ̀rọ̀ fúnra rẹ̀ gan níṣẹ́ tó ń ṣe fúnra rẹ̀. ẹ ṣé mo dúpẹ́ mọ́ ọlọ́run á nífẹ̀ẹ́ yín ẹ dàgbà ẹ ní dàgbà ẹ ṣẹlẹ̀ lákọ̀ọ́kọ́ kò ṣe wípé bóyá mi ò níṣẹ́ tí mo kọ́ mo níṣẹ́ tí mo kọ́ iṣẹ́ fọ́nìṣọ́ ni mo kọ́ bọ̀túgbà tí mo gbìyànjú láti dá tèmi sílẹ̀ tí mo rí pé ojú kan náà ni mo wà mo ò sún síwájú rárá àti rárá ìyẹn ni mo ṣe rò pé ah, kí n máa ṣe jámánjámá lọ́tún bóyá má lè máa fi hàn tẹ́kẹ̀ ara mi ṣé wàá rí tẹ́ ẹ sọ fún mi náà mo wá fi dá yín lójú pé òun náà ò ní parun máa ṣe gẹ́gẹ́ bí iṣẹ́ torí pé kò wọ́pọ̀ nínú ẹ̀dá láyé tó máa ń ro dáadáa ròyìn àgógó bẹ́ẹ̀ ṣe rúrò míì ẹ fún mi ní nǹkan tí màá jẹ dọjọ́ alẹ́ ni èmi náà wá bá yín tọ́jú ẹ lọ́nà tójú nígbà tí mo ti ṣetán láti bá yín ṣe wọn. ṣe dúpẹ́ ṣe ọlábọ̀dé o ṣe ṣe mo dúpẹ́ ìwọ ni kí n dúpẹ́ lọ́wọ́ ẹ̀ ah. pé mo ti ẹ̀ pè é o jẹ́ mi ò ní kí n gbẹ́nu sọ́hún tí mo sọ náà ó bá mi tẹ̀lé jọ wá mójú tó bẹ̀ dáadáa owó bẹ ṣe máa san sọ ó ṣe pàtàkì ṣó ti yẹ bí èrè ṣe máa wà nílẹ̀ tó máa yọ fáwa náà táwọn ọmọ mi náà máa rí ó ṣe pàtàkì ṣó ti yẹ ṣó rí ibi tí èèyàn bá ti ṣe lèèyàn ń jẹ <laughs> ṣó ti yẹ ẹ́ sì ìwọ̀n bá pàṣẹ́ntéèjì tó bá ń fún wọn náà eh, kò sí iye gbà tó hmm? ti gbọ́ ṣe ṣe mo dúpẹ́ o mo tí mo ní kí n pè é fún mi bó bá ṣe jẹ́ màá jẹ́ kó gbọ́ àbúrò mi ṣe máa pè tí màá ṣàlàyé. Ọlábọ̀dé. mo dá yín lọ sá. ǹjẹ́ o rántí ọmọ ẹni tí wọ́n ṣe. ní gbogbo gbàsà. ẹ̀rín ẹ̀ pa mi. sọ rántí pé ńgbà tí ń fi mú ẹ kúrò nílùú àpámbọ̀lẹ̀ kò mo sọ fún ẹ pé bá a bá dé kó fi ọwọ́ síbi tí ọ̀yẹ́kọ́wọ́ gbé. ṣé mo ti ṣe nǹkan kan tó burú jù ni. kí ló dá ìwọ àti aláàjà tọkọ ẹ̀ ń ta ni tọkọ lé sílé kẹta kí ló dá yín papọ̀. lóòótọ́ ní last week ńgbà tí wọ́n ṣe sí mi gbà tí mo dọ́dọ̀ wọn wọ́n ní látìgbà tí ọkọ àwọn ti kú ibiṣẹ́ irin tí ọkọ àwọn fi sílẹ̀ pé àwọn ò ríyàn láti bá àwọn mójútó pé ẹni tó ń bá àwọn mójútó kò ń ṣẹni tó kójú òṣùwọ̀n tó lọ títí àwọn kàn fẹ́ kí mi máa bá wọn lọ síbẹ̀ bọ́n ṣe ń tà bọ́n ṣe ń rà irú tán bá pa kí máa bá wọn kọ́ sàkáǹtì mo dẹ̀ ní sọ́mọ̀ pé iṣẹ́ fọ́níṣọ̀ ni èmi kọ́ èmi ò mọ̀ nípa rin o wọ́n ní gbogbo àpàdé àlùdó ẹ̀ wọ́n ṣe ń ta sọ́tún ta sósì pé wọ́n máa ṣàlàyé ẹ̀ fún mi pé ayé mi tó bá dẹ̀ ti yé mi tèmi pé kí nǹkan ṣáà máa bá fi kọ sílẹ̀ pé àkáǹtì báyìí la pa o iye báyìí ló jáde o iye báyìí ló wọlé o sódà a lè máa san owó ṣọ́ọ̀bù yẹn ní ọdọọdún mo dẹ̀ ní mo ti gbọ́ reason tó dẹ̀ jẹ́ kí n sọ bẹ́ẹ̀ ni pé eh, ìgbà tí mo náà níṣẹ́ tí mò ń ṣe lásìkò yìí jámàjámà tí mò ń ṣe mo rò pé kò ń ṣe gbogbo ìgbà bọ̀ ilé yìí á tún lè màá rí ibi kan máa lọ màá rí ibi kan máa lọ láàárọ̀ màá máa wọlé lálẹ́ nǹkan gidi àdè máa tìbẹ̀ jáde kẹ̀dẹ̀ máa wo mo ní lọ́kàn láti sọ fún yín mo ti torí pé sẹ́mi ọkùnrin wíkẹ́ lẹ́sẹ̀ wọlé ìgbà tẹ́tẹ̀ wọlé rèé ẹ tí mi tí ra ìjókòó pẹ̀lú yín láti sọ pé màá bá yín sọ̀rọ̀ kí n ṣàlàyé fún yín yẹn ló jẹ́ kí n ti sọ fún yín tẹ́lẹ̀ bọ́dé ìkọjá àyè bá ọ pátá àlàájá ni wọ́n fẹ́ bá dòwò pọ̀ eégún burúkú àdìta tó nílẹ̀ yìí mo ti ń lé ládùúgbò yìí sìn ó ti lé ní ọdún mẹ́ẹ̀ẹ́dógún tí mo ti mú alájà kò sí èèyàn rí lépìn níbi tí wù ọmọ lára alájà òun nìwọ fẹ́ bá dòwò pọ̀ ó ti kọjá ìyẹ́ pátá. ẹ̀gbọ́n mi àdúrà náà ni kẹ́ máa fi ràn mí lọ́wọ́ torí pé kánú mo tó mi ti jẹun ní ihò ń lẹ́sọ̀ ògbó lẹ́yìn sí ni màá mọ bí màá ṣe dọ́gbọ́n sí àmọ́ tí má ti bá wọn ṣiṣẹ́ láàrin oṣù kan tàbí méjì tí máa rí pé wàhálà fẹ́ pọ̀ máa yọwọ́ màá tí ò ní ṣe pé dandan agídí ni pé mo gbọ́dọ̀ bá wọn ṣiṣẹ́. ọ̀dà ẹ jẹ́ bá wọn ṣe torí pé mo ti jẹ́ wọn ní ihò. gbọ́ àdúrà mi ni pé ọlọ́run mi jẹ́ kábàámọ̀ ń gbẹ̀yìn. ìwọ dáadáa o ìwọ dáadáa o mi ò fẹ́ bá àlàájá ṣe yẹ̀rọ dáadáa o. ìrìn Catholic ṣe tóbi tó àbúrò sẹ́yìn idiot òpè tí méjì òwò òlójú tì ó bẹ̀rẹ̀ wọ́kọ̀ tiẹ̀ síwájú torí ọgbọ́n òun. ẹ ṣe sọ̀rọ̀ lọ́mọdé yìí o kí ló dé kí ló dé máa ya ọlọ́kẹ́mi ti sùn ó ti sún mi mo ti dé ìgbà mi ò gbèdì máa lójoojúmọ́ pariwo bí ọmọ lọ́mọ wọn bá mi tọ́ ọba nítọ́ ya o ẹ̀mí mi máa ṣe yàrá mọ́ mi lọ́dọ̀ ẹ̀rẹ́ kò máa lọ. wàá mi jẹ́. ó ní ma sọ nìyẹn kí ẹ ní lọ ọmọ nígbà kó kú ẹ̀wẹ̀ kó máa lọ. my dear kí ló that same boy ó kọ etí létí ọmọdé yìí lo nílẹ̀ kejì ibẹ̀ ló fi wọ́n sìn. that boy again. ibẹ̀ ni wọ́n ti bá àwọn méjèèjì wọ́n gbé àwọn lórí ẹsẹ̀ báyìí lọ́mọ lọ́mọ tí ò lójú ti yìí ojú mi ti ẹ̀ lọ́ọ̀ lójú ti yìí. nínú gbogbo ayé ìṣètò ọ̀rọ̀ o fẹ́ kọ̀rọ̀ sí àwọn òbí wa lẹ́nu kò tó fún mi láì pàṣẹ wà á fi lé mi lẹ̀ ẹ eh, yẹs kó pẹ̀lú ẹ̀ ní o. wọ́n ń lè lọ máa bá sọ̀rọ̀ tí wọ́n bá mi dá sí ọ̀rọ̀ tẹ́lẹ̀ àsìkò tí n fẹ́ dá sí ni. màdá jẹ́ kí o ṣe nǹkan tí àwọn òbí wa sọ pé kò ṣe o àwọn òbí wa lọ́nà òfin ọmọ ìlú yìí àtọmọ ìlú wa ṣé kí n fọ́ ọmọ ìlú yìí. ó máa gbọ́n. ẹ̀yà bá sọ́ mi o ẹ̀yà bá sọ́ mi o. kẹ́mi kọ́ńtìkù. ìwé ìlú lọ́rọ̀ ọ̀gbọ́n ni ó ṣàfẹ́ sàn àti ẹ̀ lẹ́nu òun gbọ́rọ̀ sí àwọn òbí ẹ̀ lẹ́nu òun pé state kan náà ni gbogbo wa ti wá ní ọ̀dọ̀ tiwa ọmọ ẹgbẹ́ ọkùnrin wa láti lọ fẹ́ ìyàwó ń ta àìláìkẹ́ nílùú tàtiwa àmọ́ rúfà obìnrin wa náà láti lọ fẹ́ ọkọ mi nílùú bòmí kò yí sí à ń gbà á má sọ ìyàwó mi lẹ́nu má sọ ìyàwó mi lẹ́nu mo dẹ̀ mọ̀ pé lágbára ọlọ́run ó máa yí padà ọkùnrin pọ̀ káàkiri stéètì wa náà tó tẹ̀tẹ̀ pé wọ́n ní owó gidi lọ́wọ́ mo fọlọ́run bẹ́ẹ̀ kó ṣe kí ni kò yá change tí mo dẹ̀ mọ̀ pé ó máa change àbí. o ti gbọ́. máa change. mo tún mo fẹ́ bẹ́ẹ̀ sọ ṣòro tí mo lè máa sọ lójú àwọn àbúrò ẹ̀rù nílẹ̀ bó bá dẹ̀ ṣe rí màá fẹ́ kó take it serious bọ́dé ẹni tó bá lè ní ó ti sá tí nǹkan kan ló máa ní ọ̀la ìnákùnrin tó ní wọ́n ti pọ̀ jù fòkọ̀ sí èló ló ń rí gan níbi tó ti ṣiṣẹ́ èló ọjọ́ five thousand ọjọ́ six thousand ọjọ́ seven thousand ìwọ nìkan ni ó lè náwó bí ọmọ ilé mi lọ́la. Ah, wo bí jẹ́ kí n bá ẹ sọ òótọ́ ọ̀rọ̀ tó bá fẹ́ gbọ́ tí ọ̀dọ́ bá wà tí ọwọ́ ẹ̀ bá jí ọ̀dọ́ yẹn tó rí ẹ̀ bá pé òfin jó nǹkan ni lásán ló pé ni ìwọ fún ara ẹ mọ àwọn nǹkan tèmi ti ní gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tó bá jẹ́ wípé mi ò láǹfààní àti ẹ̀ ti ronú kí n rò ní kí n rọ̀ lani ṣó ṣeé ṣe kí irú ẹ̀ wáyé ah wo bí o tíṣu ẹni bá ta wọ́n fọwọ́ bò jẹ ni gbogbo nǹkan tó ń ṣe ó bẹ́tà kó stop ẹ̀ ah, ah kọ̀ lọ́ náwó náwó dànù náwó dànù ṣá. ṣọlá ó ṣe mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀ inú mi dùn pẹ̀lú nǹkan tó bá mi sọ gan-an gidi ah, èmi lè má ríro dé gbogbo level yẹn bọ̀ bó ṣe sọ fún mi sìn in fact ó múnú mi dùn gan-an kí la wà fúnra fún tabajọ ọjọ́ rẹ̀ ká bá ara sọ ohun tó ń jó ti tọrọ ni kò bí mi in fact inú mi dùn pẹ̀lú ọ̀rọ̀ tó tó bá mi sọ ni èmi náà dẹ̀ gbọ́ màá mú lò gẹ́gẹ́ bí òtítọ́ rọ̀ ó kàn jẹ́ pé kò tún wá rí bó ṣe rò ó but màá kọ́ṣán ara mi. bẹ́tà má bínú pé tóun mi bá lè sí. Ah, no no no no no no no no lọ́run tá a bá fi gbogbo gbà fẹ́yìn tí o bá sọ tọrọ ah, o ṣe o ṣe maita o ṣe ah, jọ tó lọ à á sọ̀rọ̀ ṣùgbọ́n <laughs> à á sọ̀rọ̀ ìbọn díẹ̀ ìbọn díẹ̀ kí ló sọ láti lè gbígbó ọba àti tíjà o. kí ló ṣe lọ pé bẹ́ẹ̀ lọ́rọ̀ yẹn ni ọ̀gbẹ́ni jáwé. báyìí à ní seven fifty ẹni tó bá jẹ́ pé fún un ló bá ara ọ̀dọ́ mi tẹ́yìn bá ti bá wa dùn pọ̀ ẹ̀ ní regret tẹ́ bá ti ń bọ̀ bọ̀dí omi rí bọ̀dí omi rí wọn àwọn kò pé méjì ọlọ́run ń bẹ̀ seven fifty. yà wá oníṣẹ́ rí pé ó wù kí n máa yàrá jà bẹ́ẹ̀ sí ilé wa price. tẹ́ bá fún mi wá price so màá bá yín rajà so bàtẹ́ bá fún mi ní ìwà yẹn ní kọ́sọ́mà náà nìyẹn o so màá màá lọ ra mọ́ mi tèmi. wọ́n sọ wípé tó bá jù ọ̀lẹ̀ ọ̀gá máa padà wá ọ̀lẹ̀ ọ̀gá lè ti dé ń gbà yẹn. iṣẹ́ ọ̀gbìn bá gbọ́ pẹ̀lú àwọn akẹ́kọ̀ọ́ tó pọ̀ wọ́n á lè yan ọkọ̀ fún bẹ́ẹ̀ fún mi. àwọn ọ̀nà àbúrò lọ lẹ́nu ìyàwó ńkọ́ mọ́kọ́. àlàáfíà làkókò wa. ṣé o sì gan. kò sí nǹkan kan. níwò yìí. bẹ́ẹ̀ni. Ah, ah. kí ló dé. kò sí wàhálà. alájà. Hmm? ọjọ́ tí a yẹ kó yóò bá kí lè sọ fún mi. àkéwìn ni ìbéèrè mo sọ wípé màá ṣe ìyá màá ṣe bàbá fún ẹ mo dẹ̀ ń ṣe àbílẹ̀ ìgbìyànjú agbára mi. ẹni tó bá tara ní ọ̀lọ́pọ̀ kò lè ra lọ́wọ́ kí ọkọ yóò tó kú inú náà ló ń bá wọn ṣiṣẹ́ tí gbogbo ẹ̀ ń lọ tó ń lọ déédéé kálíbáríkà wọn ní iṣẹ́ ọkùnrin wa kú tán ẹ wá lọ bí mánìjà wa kó wá tọ̀ka ní ilé àbí bẹ́ẹ̀ kọ́ ó dà bẹ́ẹ̀ o ṣé wọ́n bí mánìjà tẹ ẹ gbé wá àtìgbàlẹ̀ ti gbé dé ṣé ẹ gbé iṣẹ́ ìlọrin ti tẹ́lẹ̀ lọ àti ìwẹ̀ ẹ̀gbọ́. gbogbo èèyàn ló ń sọ nísìnyí wípé ọjà ò yá ojú ọmọ tó yẹ ní oníkálukú náà èyí pé kò sówó ń ta ọjà ò yá kí ni ìyàwó ń ṣe kò sọ́jà kò sọ́jà ẹgbẹ̀rún láti dá iṣẹ́ sí méjì àwọn ọkọ̀ àwọn àṣìṣe ó ti gbé wọn sí méjì àwọn tó lówó ọmọ ràjà lọ́dọ̀ tiẹ̀ àwọn ọba ló rọ̀bà díẹ̀ kó díẹ̀ ọ̀dọ̀ tiwa ló wá ẹ̀yà sọ pé gbogbo ìlú mọ̀ pé iṣẹ́ ìrọ̀lẹ́ dé mọ́. láàdì láàdì ó mi ó dẹ̀ gbé ìwọ̀n náà ṣé pé irọ́ òun pa ìyẹn o. Ah, ṣé òun parọ́ ni nígbà tí wọ́n gbé ìdílé tó kò iléeṣẹ́ wo ló pín méjì ibo ló ti rí tó pín iléeṣẹ́ sí méjì. wẹ́ẹ̀ ó dìbò ní ojú gbogbo àná máa ṣe èmi tó ń wọlé o. kò burú kò kí ilé tó bá délé kò kí yàrá àtọmọ ẹ ó dà rẹ Ọlọ́run kò lè ní ọmọ ẹ ẹ ọmọ màmá mi jẹ o. ọmọ mi màmá mi jẹ ìyá mi lẹ ìyá mi lẹ ṣe ti gbọ́ bẹ́ẹ̀ ó ní kí n kò ó dàárọ̀ kó ìṣòro bá di yìí nà tí yóò lọ bẹ yí padà ó fẹ́ wá ṣe àbòsí èmi náà wá ṣe kí mo tẹ ó dùn. alẹ́ ní bàrẹ̀ lọ́mọ ara ayé kọ̀rọ̀ mi máa dàkọ̀ tí òní tèmi kí n ra wáyà orí mi máa kọ̀rẹ́ ládùúrà mọ́ alẹ́ ní bàrẹ̀ kò rí mẹ́ṣẹ̀ mi láláṣẹ dànù gbà mí olúwa kí n bẹ́gbẹ́ mi jọ ṣọ̀pọ̀lọpọ̀ nà kò rí mi ó sọ̀rẹ́. àmì o alẹ́ ní bàrẹ̀ òun lọ́mọ ara ayé tọrọ mi máa dàkọ̀tì òní tèmi kí n ra wáyọ̀ kórè mi máa kọ̀rẹ́ làdúrà mọ́ alẹ́ ní bàrẹ̀. ẹyin ló ń ta irin ẹ̀yin lẹ́ tàbí ẹtún lọ́gà ẹlọ́gà torí pé a fẹ́ ra irin tó pọ̀ gan mo wá fẹ́ kí èmi àti ọ̀gá yẹn ká jọ dúnàádúrà. wọ́n sì gbé sí ọkùnrin sí náà ṣe ẹjọ́ bí ẹ̀ṣọ́ fún yín pé wọ́n ní àlejò yìí. Thank you. mo àbí mi sọ ah! èèyàn máa wọ inú máa jí o ah! inú jì níwọ̀n tí mo ti fi ọkọ̀ tán ọpẹ́jọ wàá délé alájà àtà àtà lẹ́yìn àtà lọ́la àṣẹ ohun tó ń ṣe rèé ó ti ní gbogbo kọ́sítọ́mà ó ti dá sọ́dọ̀ mẹ́ta òpójà méjì sọ́dọ̀ tiẹ̀ wàá láwọn tí wọn ò sanwó àwọn olórí tó wá ń rajà ó ṣe ẹgbẹ́ ó lè fẹ́ gbọ́dọ̀ o sórí ohun tó ṣe yìí màá jẹ́ kó mọ̀ wípé ẹnì kan ò kì í ṣerú ẹ̀ kó òun jẹgbẹ́ ṣùgbọ́n mo fà é ní òkú ọ̀run tó ní iléeṣẹ́ mo fà é lé lọ́wọ́ torí pé alájà ni mí mi ò gbọdọ̀ ṣépè mi ò ní ṣépè fún ọ ṣùgbọ́n mo fà é lọ́nà lọ́wọ́ òkú ọ̀run á ah! ọlọ́mọdé mo fún ẹ lóúnjẹ ó fi bí sú mi mo ti gbọ́. kò rí má ṣe mí láláṣẹ dànù tàbí olúwa kí n gbẹgbẹ mi jọ ọ̀nà kan bá ní kó ṣọ̀pọ̀lọpọ̀ náà orí mi ó sọ̀rọ̀ àmì ọ̀ alẹ́ ní bàrẹ̀ ìbẹ̀rù lọ́mọ ara ayé ọ̀rọ̀ mi máa dàkọ̀tì ní ètò ìtìlú kí n ra wáyọ̀ mi máa kọ̀rẹ́ lálẹ́ làwọn. láǹfààní àti sáré wá báyìí fún ọ̀rọ̀ pàápàá jùlọ láti wá bẹ́yìn ẹjọ́ tó lọ nínú tó ṣẹlẹ̀ láàrin ẹ̀yìn àti Ọlábọ̀dé mo fẹ́ bẹ̀yìn nítorí ẹ̀ gbogbo nǹkan tó ṣẹlẹ̀ èmi ni mo fa gbogbo nítorí mi ò sọ wípé ọlábọ̀dé kò ní ibì kan tí ó ti ń dọ́gbọ́n tajà wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́ tí ẹ fi ká mọ́ bẹ̀yẹn mi ò ní pé kò rí bẹ́ẹ̀ àmọ́ bí wípé ọlábọ̀dé ṣe tó bó ṣe mọ bó ṣe kù níbi tí ẹ ti káwọ́ ẹ̀ èmi tí mo fà ní. torí ìwọ̀nba tọ́rọ́ kọ́kọ́ tèmi náà ní tí mo ṣàjọ òun ni mo fi pé ọlábọ̀dé nígbà tó lọ́n ti jẹ́ kó súnmọ́ yín tó ti fi ara rẹ̀ díẹ̀ tó ti mọ̀ nípa iṣẹ́ rẹ̀ ó ní mo ṣe wò pé kí nǹkan tí ẹ kó pé wọ́n bá ṣe ń dìtì mú níyò tí a bá fi ṣe nǹkan kan kí ló lè dà ẹ̀yin Yorùbá náà lè máa sọ pé owó téèyàn bá ní tí èèyàn ò bá fi jó nǹkan mọ́lẹ̀ ibi téèyàn bá fi sí ó lè pòórá kì í ṣe kó máa sá lọ àmọ́ tó máa fi ná mọ́bẹ̀ ò ní mọ̀ gbogbo owó tá a lè sọ ní seven hundred thousand owó tó jẹ́ owó ọlábọ̀dé inú ẹ̀ olójókòó yòó o tó one hundred and fifty thousand naira. ẹ̀dẹ̀ jọ torí ọlọ́run mo á fi ọlọ́run bẹ̀ wípé kí ẹ dáríjì kí wípé kí ẹ dáríjì kí ẹ jẹ́ kí ẹ fi gbogbo nǹkan tó bá ṣe kẹ́ fi yá èmi tí mo fà ní ẹ má bínú sí mi ẹjọ́ tó. ní kò dìde ah, ọ̀rọ̀ ló máa sọ ọ́ èmi ò máa sọ pé kò máa rí bẹ́ẹ̀ o àmọ́ wá gbọ́ ọlábọ̀dé wà á gbà wípé ẹran tó yìí ló ń jẹ náà. alájà. mi ì fẹ́ tó kankan o èmi ò fẹ́ gbọ́ ọ̀rọ̀ o. alájà ẹ̀yin bínú ni. mo ń bínú mo dẹ̀ máa máa bínú wò mí dáadáa ṣé ìran ẹ̀ tani ríro tí ẹjọ́ ẹ̀ kọ̀ kì í ṣe ẹjọ́ ẹ̀ ikú ló bọ́lá jẹ́ tí ìbá ṣe pé ikú tó mẹ́lẹ́rù kò di ẹrù ẹ̀ tí wọ́n fi dèrò bẹ̀ ó wá sọ wípé báwo ni tèmi ṣe jẹ́ òun fọ̀bọ lọ̀ mí nítorí pé mi ò wọ́n parí títà ni àwọn ọmọ mi ọ̀nà wò lè gbàgbẹ́ ní torí mo bímọ tó tó ẹ tọ́jú ẹ lọ pàápàá ìwọ wá ń fi ọ̀bẹ ìjẹ èmi níṣu ìwọ ẹni ò fẹ́ gbára o ọlọ́mọdé ó ti ṣe tiẹ̀ o àwọn tí alálẹ́ ìbárí kó. alájà ẹ jọjú ọlọ́run ohun yín ti ń le ẹ má jẹ́ kó mépè dání ọgbọ́n oh. nǹkan tí mo sọ. mo rí kan tó mi wò ni mo sọ fún ẹ ohun tó ṣe yìí wà náà tún ṣe irú ẹ̀ mọ́ ah, bẹ́ẹ̀ ni wọ́n sọ fún ẹ̀ òtún náà ọtí ìkan kan kò lè sọ fún mi ó ti ṣe ní tó lè ṣe ó ti ṣe agbára ẹ̀ ó ti ó kó tún mi wò wọlé kò ní dánwó ẹ̀ wò bí mo ṣe sọ fún ẹ. alájà ìjọ yìí. gbà bí mo ṣe sọ fún ẹ. ààrẹ alájà. wow o gbà gbogbo ènìyàn. ẹyin ọkùnrin. o gbà kí ló tún ń ṣẹlẹ̀ o. ìgbógun ìlú mi ìwé àwọn ọmọ rí ọ̀nà àbọ̀dé ibi kí ló ṣẹlẹ̀ ohun tí mo pè ẹ méjèèjì fún mo ń bẹ̀yìn ní orúkọ lọ́rọ̀ mi ní fẹ́ kí ẹ fi bínú sí nítorí tí n bá sọ ó ṣe tán ó ṣe ṣe kó jẹ́ èmi àti kẹ́mi tí a ti wà nínú ilé látàárọ̀ bóyá ìgbájú ló máa fi gbẹ̀yìn ọ̀rọ̀ yẹn fún mi. Bọ̀dé Olúwakẹ́mi tí ó bá máa fi di aago mẹ́wàá ní alẹ́ ọ̀la ìlú òyìnbó ilẹ̀ tí wọ́n máa bá mi sọ̀rọ̀ ẹ má bínú sí mi um, ó ní ìdí kan àbí méjì tó fi wáyé bẹ́ẹ̀ kì í ṣe pé mo deliberately láti máa sọ fún mi ó tún yẹ kí n ti sọ fún mi tipẹ́tipẹ́ bó ṣe wá báyìí náà ọ̀rọ̀ mo ṣe sọ pé gbogbo bó bá ṣe bá ní ara yín tó yẹ jọ tó lò lọ́ọ̀ kí ẹ dárí jì ẹ jọ. ìdọ́gbálẹ̀ ò kì í ṣèwà aṣọlá kò ń ṣèwà rárá torí mi tí ì rí nǹkan tó máa ṣe sí. àmì èmi àti ẹ wà nílé láti àárọ̀ àṣeré ò sọ anything fún mi ìfẹ́ àtúntò náà dúró kí ọ̀rẹ́ ẹ̀ lẹ́kọ̀ọ́ tó máa sọ ó máa ti gba thirty jọ ń go out ní àwọn sàmùkọ́ tá à ń face hmm. ó possible kò yẹ pé irú àwọn ìwà báyìí àbí irú nǹkan báyìí làwọn family mi rí tó fi wà against ẹ. a máa lọ síbẹ̀ yẹn. ìwọ tó wọ̀ ní ìlà. bọ̀dé ó ti ń ó ti ń ó ti ń lọ ju bó ṣe yẹ lọ. kí èmi ọlábọ̀dé kí n tó sọ nǹkan kan sí ọ̀rọ̀ yẹn mo máa bèrè àwọn kọ́sítọ̀ méjì kan lọ́wọ́ ẹ̀ then àwọn bíi ti máa gbà wọlé tó bá dáhùn ṣọlá o ti ń process traveling yìí o ti tó gbà o. ewu làmọ̀ ọ̀gbìn ni ọ̀yọ́ ó mọ̀ pé processing tó pọ̀ díẹ̀ ni ó ti ṣe díẹ̀. o ti pẹ́ díẹ̀ gbà wọ́n náà fún ẹ ní visa gbogbo. àti tó three weeks. three weeks ìkànnì. sọlá ìkànnì ẹ kí ló dé kí làwọn bá wa sọ̀rọ̀ ẹ fún ọ èmi náà sọ fún ẹ pé mo máa yí iye lápòdà síná mi àbí mi nìyí jẹ́ owó náà lọ àbí mi nìyí jẹ́ kó ṣe sọlá àjẹ ń pera wa lọ́rọ̀ ẹ̀ àjọ oúnjẹ àjọ mu àṣebí tọmọ ti yá ìgbà tó ń fi ọmọ gbọ́ rárá kò mọ gbọ́ rárá àti rárá. bọ́dí má bínú sí mi torí ọlọ́run. mo ti bínú mo ń bínú gan gidi. bọ́dí má mú ọ̀rọ̀ yẹn le tó bó ṣe rí yẹn mo tún fi ọlọ́run àlàyé mo tún fi ń bẹ̀ méjèèjì lẹ́ẹ̀kan sí ẹ jù má bẹ̀rù sí ohun tí mo fẹ́ sọ fún ẹ jọ torí ọlọ́run ó ṣe ṣe kí wọ́n fún ara ẹ ti observe ẹ. kí ni mo ṣe fẹ́ observe ẹ gbà tó ń sọ fún mi. bóyá tí n bá sọ fún ẹ bóyá wà á ti notice nǹkan tí mo fẹ́ sọ ẹ ṣe rí èmi ò mọ́rú o ẹlẹ́dàá àti ayé tí èmi wà ẹ̀ tí n bá fẹ́ ra nǹkan láyé mi ó ti ordinary wristwatch yìí tí n bá fẹ́ ra tí n bá ti lè sọ fún ẹnì kejì kò ní bọ́ sí i kò lè bọ́ ní mí mú owó ṣe ń dirí ni ó ti ordinary electronics tó wà nínú lásán tí n bá fẹ́ ra tí n bá ti lè sọ fún yàn kò ní bọ́ sí i ibi tí wọ́n á sọ pé mo fẹ́ travel lọ kì í ṣèbàdàn tàbí ká sọ pé èkó odindi ìlú òyìnbó bá gbọ́ létà pé mo fẹ́ lọ sílùú òyìnbó tó wá yẹ gẹ̀rẹ́ tí ò rí bẹ́ẹ̀ mọ́ ṣé kò ní dùn ẹ́ àbí táwọn ará àdúgbò ti gbọ́ pé mo fẹ́ lọ mo fẹ́ lọ mo fẹ́ lọ tó wá gbọ́ pé mi ò lọ mọ́ ṣó mo pé tìjú ni ẹjọ́ torí ọlọ́run má bínú ẹ bá mi gbà bẹ́ẹ̀ pé bí ẹlẹ́dàá mi ṣe rí nìyẹn mo fi bẹ́ẹ̀ yín ẹjọ́ má bínú sí i. Ah, kẹ́mi má jẹ́ ká bínú sí jù ó tọ́ ta bá bínú lótìtọ́ àti lọ́dún bọ́tà náà bá tún wò ó pé káàtì ẹ̀wá ló ti lọ́nsìn tí ò sọ nǹkan fún wa kò sí nǹkan tá a fẹ́ ṣe yìí ó tún pè wá ó sọ fún wa ó dẹ̀ sọ oríṣi fún wa ẹ ká gbà sí lẹ́nu ẹ ká nígbàgbọ́ pé nǹkan ayọ̀ nǹkan ayọ̀ náà dẹ̀rẹ̀ kò ní dìbànú jẹ́ mọ́ wa lọ́wọ́ ṣùgbọ́n májèká bínú síjọ. bòde tí ẹ bá mi sọ fún pé kó jẹ́ kí n dìde ńlẹ̀. àwọn ah, kẹ́mi ẹ á gbé nǹkan dìde mi mo ti dán kò burú kò burú bá mi tọ́jú wọn ṣùgbọ́n màá ra gbogbo ẹ̀ lẹ́nu báyìí tọ́jú wọn ṣe ṣé ó dàbọ̀. ẹkúlẹ̀ ọ̀tún. báwo ni kẹ́mi. kí ló ṣe yín. mọ́mí tún ti sick o mọ́mí tún ti sick ẹ̀yin ṣé táyì tó yẹ kó tún sick lélẹ̀. kí ló sọ pé ó lò fún wọn. wọ́n láwọn oògùn wọn ti tán torí tí mọ́mí ṣe tí mo dẹ̀ máa ń sọ fún ọ pé tó bá rí pé next week lògùn máa tán òun kẹ́tí sọ fún mi lẹ́yìn o pé ògùn máa tán á ti wọ́n gbọ́dọ̀ sí i. Ah, ìbálẹ̀ mi kì í tẹ̀ máa gbẹ báyìí but àwọn náà làwọn ọjà mi máa dé àwọn kọ́ mo ti bẹ̀rẹ̀ ṣọ́ọ̀ṣọ́ tó bá ti rí ní ibẹ̀ ìṣekúṣe ló máa ṣe àwọn kọ́ máa kẹ́kọ̀ọ́ ẹ̀gbọ́n náà máa yẹ kó gbé rìn ìbági. bèbí ti wí pé bóyá nísìnyí kì í múra báyìí nígbà tó wà next week tó mọ̀ pé ó ń lé àwọn ògùn màmá máa lọ ra gbogbo ẹ̀ fún ẹ ọkọ̀ àkọ́kọ́ tó bá gbéra rú gbà ìyá rẹ̀ làbáyé kó ba lọ kó tètè lọ bá mi dọ̀pẹ̀ fún wọn. rárá kó kú ò máa yà láyé lágbára náà. akọ̀wé o. ìdá káàbọ̀ ṣọ́ọ̀ṣì. mo mi lọ tún sick. ìkíni. báwo ló wá ń lọ bẹ́ẹ̀. báwo máa kọ́ lélẹ́ yìí kíákíá màá lẹ́ni kéèyàn máa bọ̀ mo ti wọ pé màá yà ọgbà àwọn ògùn yẹn lẹ́ni yìí sìn tílẹ̀ máa fi ṣú òwúwáyà ògùn yìí máa ṣe màá kó fóònù fọ́ọ̀sì láàárọ̀ náà first ọkọ̀ tó lọ sí ìbúkọ̀wọ̀ kókó mi lọ fún màmí torí sáà máa wo bá máa wọlé ẹ̀rọ mi. ok um, màá fún ní um, owó kan tí bá wọnú lẹ́sìn so wàá fi ra okùn dẹnu àádẹ́ fún ní ìjọba máa fún wọn lẹ́yìn màá fún mi náà ní owó mọ́tò tiẹ̀ kò má bọ́dà kó ń ṣe wàhálà ṣùgbọ́n tí wàá lọ rọ kùnú. ìṣèjọba ìdọ̀kú lè ṣe tó pọ̀ fún tó fi gbà ọ́. tó ṣẹlẹ̀ mi ò ní lè lọlé ń sìn. kí ló dé. sẹ́rí bí mo ṣe wà ìlú wa ló yẹ kí n wà. torí àǹtí mi kó àwọn oògùn kan fún mi pé kí n lọ kó fún mọ̀mísí ní village and ara wọn ò dé ìjà wọn sick gan bọ́n torí ṣọlá so mo nídà ti dúró kí n sìn lọ sí airport ni so bí mo yẹ kúrò nílé àárọ̀ yìí mo kàn kó ẹrù mi sọ́dọ̀ ọ̀rẹ́ mi pé tó bá di àárọ̀ làwọn á dẹ̀ kọrí sọ́nà lu wa so mi ní lọlé ń sìn torí lọ́kàn àǹtí mi mo ti wà ń lu wa pẹ̀lú ìyá mi máa lọ sọ́dọ̀ ọ̀rẹ́ mi lọ tó bá di àárọ̀ la máa máa lọ sí ìlú wa. ẹ̀gbá tó dẹ ti mọ̀ pé báyẹn ni wòó bá ti sọ fún mi tẹ́lẹ̀ etí mọ́tò yẹn fi drop mb ọ̀ ní drop mb má dẹ̀ lọ drop ẹ lọ́dọ̀ ọ̀rẹ́ straight. ní omi máa wá lójú ọ̀kadà ni àbí. Ah, ah, no no no no no màá tà láti ẹlẹ́sẹ̀ dànù ibi tá a bá dẹ̀ máa sinra wa dé àmọ́ tútù àfi dé lọ rẹ. ẹ ṣe gan. Ah, kò sí wàhálà kò sí wàhálà ọba ti sọ ọ mi ò mọ pé torí ìyẹn ni. fence Bímbọ́. Mo fẹ́ bá yín sọ̀rọ̀ kan ni. Mo ń kan lóru ojú mi ni. Nínú àlá yẹn. Jọ nítorí Ọlọ́run Bímbọ́, àlá tó bá máa lá sí mi lénìí jẹ́ kó jẹ́ àlá dáadáa. Tó máa pa àwọn àlá máa ó máa ó máa ní àmì máa ń wọn. Jẹ́ kí àlá jẹ́ dáadáa sí mi láàárọ̀ yìí. Mo ń gbọ́. Nínú wọ́n á súnmọ́ o wípé kí n bẹ̀rẹ̀ pé kí ló dé púlẹ́mù kan tó súnmọ́ níbi iṣan ọ̀hún wípé ẹni ẹ ló sick láti kọ̀bí ọjọ́ mẹ́ta sẹ́yìn púlẹ́mù yẹn wà pàpà kù. ọlọ́run ò ní jẹ́ elédùnmarè ò ní jẹ́ kí irú ọ̀ṣẹ̀lẹ̀. mọ́mù ẹjọ́ ń torí ọlọ́run tẹ́ bá lẹ́ni tó sick ìjọba mi tọ́jú wọn torí kó ló má jẹ́ kára burú. àníra burú ṣó ti bá ní ohun tó sọ yìí wípé kò sí ohun tó ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ sí mi mo tọ́ra mi in fact mommy mi go nothing sick láti bí ijọ́ méjì kan Don't motivate mo ti ra oògùn wọn lọ mo ti fi rán kẹ́mi látànà àmọ́ tòun ti bẹ́ẹ̀ náà bó ṣe sọ̀rọ̀ yìí pẹ̀lú àlá tó ló lẹ́yìn màá dèlù ní tí èmi fúnra mi ò ṣe lọ tẹ́lẹ̀ ni mò ń rò pé tó má kọjá yẹn dé kó máa di báṣubàṣu kẹ́ máa ṣòwò mọ̀kùnmọ̀kùn mọ́ mi lórí tó ń fojú ara mi lọ sílé bóyá màá mi tó fẹ́ rí mi mo wá bẹ ìwọ àti Yínká mo fi ajé bẹ yìí. ẹ̀yin náà aládé jẹ bó bá ṣe máa ṣe nǹkan ara yín ní kejì bá mi mú dúdú ọjà ẹ mọ̀ pé mò ń fàyọ náà jẹ́ òtó ra wọn ẹ jù ú bí mi lọ. màá dé èmi ìyá méjì ìyá méjì ń gbìyànjú àti ìlera kù. àti ìlera kù. tí nǹkan bá ti close kí wọ́n mú kọ́kọ́rọ́ lọ sílé màá pe dáàdì nsìn màá sọ fún wọn pé ìrìn àjò pàjáwìrì ni eléyìí bọ́ sí o ìgbélógbó dàbí lọ sí. ó dàbò. màá fọ̀nà tí má ṣàtìlẹ̀ náà. ok ma ó dàbò. ṣe kò ní ṣàìṣe ẹ̀ṣẹ̀ kì í dédé ṣe bí ó sì mọ Ọlọ́run ládùúrà ní ká gbà kí ire wa kó má fún wa lọ́wọ́ ṣe ẹni jẹta tí mo ti rántí tí ọmọ mi pé kó pè kó ń wá kó máa bọ̀ ní ìsìn kíákíá bí àìsàn tó ṣe yẹn títí bẹ̀rẹ̀ kì ṣe pé mi ò lówó lọ́wọ́ ọ̀pọ̀ lè rúùgùn yẹn ra ń bí ni bí títí ṣe pè mí lóòótọ́ ní ìrọ̀lẹ́ ìjẹta ẹsẹ̀kẹsẹ̀ ń bẹ̀ ni mo ti bẹ̀rẹ̀ sí ra òògùn kódà aago mẹ́fà olùbákẹ́mi nínú ilé ọkọ mi gangan ló gbé lọ sí pàtí kẹ́mi tí mo mọ́tò wà kẹ́mi wo kẹ́mi kan náà kẹ́mi àbúrò mi èmi rí kẹ́mi o bóyá bó ṣe dùn rí yìí ní pé dé kẹ́mi o. ọlọ́run wà níjà ló gbúdọ̀ wọlé wọlé ọgbẹ́ mi. mami mami ṣubú ẹ ẹ ẹ mami. kó mọ̀ ká gbàgbọ́ lọ́wọ́ ní oṣù kọta tó gbọ́dọ̀ fún un àpò lórí àti àbúrò ṣàfẹ́kọ̀ọ́ náà lẹ́jọ́ sí i ó ti tó nù. àbí ló ṣe mí mi ò bí àmọ́. tí òbí ọba lára mú tí ń bá gbọ́ wí jẹ tán tàbí láti jẹ ohun tí ó ṣe kò ní ṣàìṣe ẹ̀ṣẹ̀ kì í dédé ṣẹ́yìn dé bí ó sì mọ̀ ọ́ lọ́rùn bẹ́ẹ̀ ogun máa mi tí mo gbé fún ẹ láti dájẹ́ ànádá ibo ló kó sí. ìrẹ̀ ló ní ọ̀rọ̀ bọ́dọ̀lá kí mi. ogun máa mi dà ká mi ogun máa mi dà. ogun máa mi dà. kámi ti padà mi ni kámi padà mi. ìbálòpọ̀ ọmọ àgbẹ̀yẹ́ sílẹ̀ kí ẹ jọ. Bùsáyọ̀ wọlé. Dání báyà ni a. Kìí bẹ̀. Kẹ́mi wọlé. Ó ń sọmọ dáadé ìfọmọ títí. Látàkùn ọ̀sẹ̀ ní ọjọ́ ọ̀sẹ̀. Ọ̀lẹ́ ọ̀lẹ́ ọ̀lẹ́ ọ̀lẹ́ ọ̀fílẹ̀. Ọ̀fílẹ̀ ọ̀kẹ́ mi ti báyà ni o. Ó má dọ̀tà mi láti jẹ ohun tó ṣe oníṣàìṣe kẹrọ ti àjọbí kẹwọ ilẹ̀ sí everybody máa wọ̀ sí ẹwọ ti ọlá àjọbí tó jẹ àti ìyá tó sùn yìí pọ̀ ṣé ìyá mi ò fi bàjẹ́ òun mo bá fún yìí o ẹni bá mo lórí rẹ̀ mo kúnlẹ̀ tó fi ara ẹ̀ ṣe pé pé mo ní òun ní rí òun àti ṣọlá yìí mọ́ ọlọ́rin burúkú ọmọ tó tẹ̀lé lọ yìí gbogbo ẹjọ́ òṣì tó rọrùn lẹ́yìn ọba mi o ó torí ó sin ọkùnrin náà òkú ọkùnrin ìyá ni wọ́n bá yá bí ìyá bí jẹ nílé òkú. ó ní o ó máa ṣe lérí fún mi àwọn ọmọdé sì fi ń wọ ẹ̀yìn ọdọ tó kánà ẹta pàdé ìyá tó kúnlẹ̀ báyìí kò bẹ̀rẹ̀ sí ilé iṣẹ́ pẹ̀lú bá ti bá ti ṣe pẹ̀lú ọmọkùnrin ayé gbọ́dọ̀ dá wọn kò bẹ̀rẹ̀ sí ṣe pẹ̀lú ọmọkùnrin. torí ti máa bù ẹ wọ́n ti máa bù ẹ ẹni bàbá alájọ bíbẹ̀ ó mà pé torí ẹ̀ òun àti mi gbogbo orúkọ náà lọ ṣe ní kí á máa máa kóbó. ṣáwa lóhùn dáadáa. bí ó sì mọ ọlọ́sìn àdúrà ní kàkà kí ilé ọlọ́mọ fọwọ́ àwọn àṣà ìwọ kẹ́mi ọmọ fàdérera dárúkọ ìyá mi o ẹ kìlọ̀ fún tí bá bù ẹ kẹ́mi tí bá bù ẹ wọ́n gbẹ̀sí lọ́wọ́ mi ẹni kò sókè. ìwé alára mu ti ń bá gbọ́ oúnjẹ tán kó má dọ̀tá mi láti jẹ tí ó ṣe oníṣẹ́ iṣẹ́ ẹ̀ṣẹ̀ àdúrà ní ká gbà kí ọmọ fún wa ohun tí ó ṣe kò ní ṣàìṣe ẹ̀ṣẹ̀ kì í dédé ṣe. ẹ wo ẹni kò ṣe pé o tó ti ṣe pé tó ah, ẹ bá mi yálé pé ẹ bá fẹ́ pé sí fún mi. ohun tí ó ṣe kò ní ṣàìṣe ẹ̀ṣẹ̀ kì í dédé ṣe bí ó sì mọ̀ ọ́ lọ́wọ́ àdúrà ní ká gbà kí. ok fún wa ní mirrors méjì tó bá tutù. Wow kí ló ló fẹ́ bá mi sọ. mi ò fẹ́ pariwo ní ọ́fíìsì mi lọ́jọ́ kẹ́ pé ká máa bọ̀ níbà yìí. mo ní iṣẹ́ kan tó mo fẹ́ ká jọ ṣe tọ́lọ́run bá gbà ẹ́ láàyè gẹ́gẹ́ bó ṣe mọ̀ pé èmi ni mánéjà ọ̀gá mi kó tó kú. wọ́n mọ àwọn pé àtọ́gà ah, ah, mi kú yẹ kí iṣẹ́ sì máa lọ. mo báwo. gbogbo kọ́mpìnì tí ọ̀gá mi ti ń supply ní irin pátápátá kò sí tí mi ò mọ̀ kò lè sáwọn tí ò mọ̀ mí ń bẹ̀ gbogbo bẹ́ẹ̀ mo ti rìn dé lẹ́nu ijọ́ mẹ́ta yìí wọ́n lè sọ pé àwọn ṣe tán láti gba ọjà lọ́wọ́ mi ìbàjẹ́ tírélà mẹ́rin mo kó débẹ̀ ní irin wọ́n máa gbà lọ́wọ́ mi àwọn á san owó wọn fẹ́ gbọ́ pé mọ̀ ń kọjá àbẹ̀ ọjọ́ fún mi lówó díẹ̀ tí n fi kó ọjà wá tó bá ṣe tán mm, mm. iye tí n bá kó débẹ̀ tó bá ti rí pé ó jẹ̀ níyù tán wò tó pé wọ́n á san owó wọ́n á rò pé kò sí agbára fún mi mo pe ìwọ ọlọ́run kẹ́ ẹ̀ ò ní o ṣéǹjì díẹ̀ lọ́wọ́ tabakuku jọ ń ṣiṣẹ́ papọ̀ kí mi lọ kan sọ pé kí n gbé tírélà méjì àti mẹ́ta wá kí wọ́n á kí ìwọ fowó rà kó gbé jáde ká supply wọn kan fún wa lówó kárẹ̀ mi bá ṣe máa máa nu <laughs> lògbèsè ayé wa lọ ìdí ẹ̀ tó ń ṣe wá báyìí nìyẹn. Um, sórí ọlọ́run á ká jẹ́ sábàbí dáadáa láàrin ara wa tí mi ò bá ṣe ẹ̀ gbọ́ nǹkan tó ń tà láti sọ fún mi ni pé o mọ̀ nípa béèyàn ṣe lè supply irin. bẹ́ẹ̀ni. wàá gba quotation abẹ́ mi èmi ní owó láti fi ra irin tá a kó lọ síbẹ̀ ìgbà tí a bá wá kó ọjà yìí lọ Bọ́lájí kí ni o lérò pé a ṣe fẹ́ máa ṣe nǹkan tó bá kù sílẹ̀. tá a bá ti tà tá a gbowó owó tí wọ́n fi ra la máa kọ́kọ́ yọ ìyókù wa dẹ̀ pin. ká sọ wípé ara ọjà ní fifty thousand naira àkọ́kọ́ yọ fifty thousand naira ẹ bá ṣe gbowó. àsọmọ ìpínwó yẹn náà wá kú fifty thousand naira báwo ló ṣe fẹ́ ká ṣe. wọ́n bá ṣe pín ní kò sí tí ò ní ok jẹ́ ká ṣe báyìí ìwọ máa mú forty percent of the money i will take sixty percent torí pé mi ni mo ní owó èmi ni mo tún gba ẹ̀rìn jáde yẹn gan kò bá fún mi ní thirty gan mo fara mọ́ ṣùgbọ́n bàtò ti ní forty <laughs> yà fi lẹ́yìn forty. <laughs> ẹ ṣe ń mi balẹ̀ ẹ̀yìn ajá fún sáfìsì sá. yà bẹ́tà padà sọ́dọ̀ mẹkáníìkì sọ fún pé kò gbúdọ̀ gbẹ́ kó tó ṣe tán tó ní àti ọ̀rẹ́ làmà tó jáde. ẹ kó tọ́jú wa náà. fẹ́ jẹ la ní ilé a ní ẹbí inú nǹkan tẹ̀ ń jẹ́ ń lo ìbò yín lọ a ní ilé kí lẹ fẹ́ jẹ sọ fún kí bàbá yín ṣe. ẹ ṣe gan tí àsìkò bá ti tó màá ní kán bàbá pè é. for the first time tí mo mọ̀ ẹ́ ọkọ mi ṣe ròyìn fún mi. ẹ jẹ́ kí time tó díẹ̀. ṣọlá ah! àwọn òyìnbó yìí wọ́n máa bú díẹ̀ o. kí èèyàn ló di di four and a half years nílùú òyìnbó kó dẹ̀ sọ padà bẹ́ẹ̀ ni kó jẹ́ wípé aṣọ onítọ̀hún nìkan ló máa mú wá sílùú ah, ah, ó jẹ́ ohun tó burú o. wo èyí tí mo sọ fún ẹ <laughs> òun ni òun dá sí yẹn o ohun tó wà lẹ́yìn ọ̀fà mi ó tún ju ìdí lọ ìṣàkànjì káfílẹ̀ bẹ́ẹ̀ mo rò pé bó ṣe wù ọlọ́run ló ṣe ń sọ bẹ́ẹ̀ tọ́lọ́run ò bá tó nítorí pé kí wọ́n jù mí padà èmi kò rẹ́dí àti padà wá sí ìlú rárá. wọ́n ní ilé nǹkan tó fẹ́ ṣe fún mi nílò nǹkan rẹ wáyé èmi ni wọ́n ti wá padà dé sí ìlú bàbá mi rí ibi tó forí mi sọlẹ̀ sí rè tó bá kọ̀ lóbi wọ́n máa fún un ní kọ̀rọ̀ ni. wẹ́ ká má tún bá àwọn ìbò náà pọ̀ jù ṣá torí àwọn èèyàn wa tí wọ́n bá ti dé ọ̀hún ìwàkiwà náà máa wò ẹlòmíì náà lọ síbẹ̀ oṣù oríire ẹlòmíì náà lọ síbẹ̀ nǹkan náà ló bá dé irú ti ẹyin sìn kò lè dọ̀la kó tó sọ pé òun lọ sílé òyìnbó because ìwọ náà ti rí nǹkan tó ṣẹlẹ̀ lọ́hùn-ún bó ṣe dé iná ó tún bá nǹkan gidi mọ́ mi lọ́wọ́. Ah, àwọn láwọn kọ̀ọ̀kan tí mò ń ṣe tó jẹ́ wípé tó bá nífẹ̀ẹ́ sí máa jẹ́ ẹ̀sìn ah, ìpè ìdókòwò tí àwọn olóyìnbó ń pè ní chess ni. ìpín ìdókòwò tí o sọ ẹ ṣó náà ni shares. tí èèyàn bá ti fi owó díẹ̀ sí bíi hundred thousand àbí two hundred thousand àbí kóńtọ̀ ń lówó kó wá fi bíi five hundred thousand sí i kó fi sílẹ̀ fún bí ọdún méjì mẹ́ta àgbàbí márùn tó máa fi padà sí dẹ́ba yìí owó rẹpẹtẹ ni àṣírí àwọn olówó wa ni wọn ò ní ẹ̀bà sọ fún mi àti pé téèyàn bá lówó lọ́wọ́ tó bímọ lọ́mọ ọjọ́ mẹ́jọ tó ra fún tó sọjú nù by the tí ọmọ bá pé bíi eighteen years yes eighteen years tí ò bá tiẹ̀ sí ìyá mọ́ tí ò sí bàbá mọ́ tó bá gbọ́n sátífíkẹ́tì òun báyìí lọ́ba wà ní àkọ́kọ́ oníṣẹ́ ń bẹ̀ tó bá jẹ́ pé òfin ṣiṣẹ́ ni tó bá dẹ̀ fẹ́ ṣiṣẹ́ tó wáyé pé o fẹ́ ta ni ó ti lówó rẹpẹtẹ owó rẹpẹtẹ gbáà lónìí. am dúnà ọkùnrin ò ń sọ̀rọ̀ nípa shares tó jẹ́ pé tí àwọn afi owó síbẹ̀ gẹ́gẹ́ bó ṣe sọ hmm. ọdún kan ọdún méjì olówó yẹn ti máa pọ̀ sí. rẹpẹtẹ ni. máa kọ̀ǹpẹ́sẹ̀tì ẹ̀ bí òdùnnú ní ìfúnlẹ̀ kan máa ṣé wọn ṣe àbúrò máa ra unit water ten thousand naira fún mi ṣé ẹ máa jìnnà sí. ló bá jẹ́ wípé bó o ṣe sọ ẹ̀ gangan ló ṣe rí èmi náà ti dolówó. ìdìbò bá ìgbà díẹ̀ kí n tó lọ travel yẹn kókó pa ẹ̀mí àtẹnukàn pọ̀ ní ibì kan tó fẹ́ di bí ariwo àti end of the day ṣá ó ṣá lead sí pé màá ra shares wọn mo kàn ṣáà ń gbọ́ ní but ṣó mọ̀ mo wà ignorance nípa pé kí ló ń jẹ́ shares kò jẹ́ shares. bó ṣe wá sọ́ọ̀sìn lóko ló wá lọ síbẹ̀ wípé owó fòfó yẹ báwo ló ṣe máa rí sí. àtìpọ̀ rẹpẹtẹ. àtìpọ̀ rẹpẹtẹ. ṣùgbọ́n dọ́kúmẹ̀ntì ẹ̀ tí wọ́n pè ní certificate tó ti ẹ bá rà máa fún ní certificate ìwé ẹ̀rí. wọ́n fún mi kò ní tòun sí. òun láti wà. yes that's very very important orí kankan mọ́ a máa rí ó wà máa wà máa wà máa wà olóòrò ló nìyẹn. ọ̀rọ̀ Bọ́lájí ni mo fẹ́ sọ fún ọ. ṣé kò sí. mo jókòó mo ronú mo ronú ẹ̀ tí mo ti sọ́wọ́ pé Bọ́lájí ti ń ṣoògùn sí mi. ó ń ṣoògùn sí mi débi pé ìfúnra mi ń rò títí mi ò mọ ibi tó gbé ga. Since I ṣe last time I three million naira Tell me how oge tó going to buy? But yí má my pé bọ́lájí ò gbé kó fà èmi ni mo lówó ká máa fi ra ọjà tí ẹni kókó lọ sọ fún wọn pé wọ́n fẹ́ ọjà bí kó lè gba quotation wá fún But ìgbà tí màá fún lówó last time I nínú three million naira. Bọ́lájí gba forty percent of three million naira which is 1.2. point two. àtúntò wá ṣe mí sí àlésò owó tí mo ná lórí ọjà tààrà ń sìn àná five million naira but in tí mo wá ń wo owó tó kù ń sìn six million naira ó will be bí abí three hundred thousand. màá tún wá gba ojú sílẹ̀ máa fún Bọ́lájí ní forty of six million naira a kò possible lọ́jọ́ iná. mo nígbàgbọ́ wí oògùn yẹn ti bàjẹ́ láti wákàtí mo ṣètò láti yílé àgbèrè àsìnà yá bá a kò ṣe bí ẹgbẹ́ mi rí o tí mi bá bá ọlọ́dún ṣe bísíǹsì wọn níbi tó dé padà máa yọ máa yọ máa wá òkè ẹnu mo ní kí n sọ fún wọlé mo pé àá ah, ah, ìmú mọ ìyàwó tó mo ní. a jẹ́ pé oògùn oògùn dáàbò bo ara ẹ ti bàjẹ́ bí ó ní bàbá yọ ṣé ìṣe pé èèyàn kan wà ní kọ́nà fẹ́ bá tọ̀tẹ̀ ìjọ́ láì ṣe tiẹ̀ kí ló dé ìwọ ọmọkùnrin èdè ní fún ẹni ìwọ òwò kó tó di pé bọ́lájí wá sínú ìgbésí ayé ẹ̀ wo bí láì fẹ́ ṣe rí ìgbà tí bọ́lájí dẹ̀ wà ó ní ó ní bí láì fẹ́ ṣe change bí bọ́lájí ọ̀pá ń náwó mọ́ra ṣé wọ́n mú sára káàkiri tó lọ́wọ́ bísíǹsì wa kí ló tún fẹ́ kó ṣe lẹ́yìn tó bá ti yọ ojúlówó tiẹ̀ ṣèbí promise lẹ́gbọ́n pín kí ló dé tó fẹ́ jòyè àjòjúmọ́ tẹ́lẹ̀ ní ìdílé tó fẹ́ jẹ ìyá dojú mẹ́rin fún ọkọ̀ tí ẹ̀ náà ó mọ ọ̀pá tọ́nà fi bọ́lájí ṣe nígbèsí ayé ẹ̀ wọn ò jẹ́ kí èmi sọ fún un ìjọba bá ti dènà àti lé bọ́lájí kúrò ó mọ̀ pé bí náà ti bẹ̀rẹ̀ sí ní bínú sí ẹ̀ àdá kó fún bọ́lájí ní ẹ̀tọ́ tiẹ̀ kó lè ráyè ọmọ ọlọ́run. ọlọ́gbọ́n torí ẹja mú ọlọ́gbọ́n ènìyàn pọ̀ sílẹ̀ dùn gẹ́gẹ́ bí bàbá ṣe ní kí a ṣe tó bá di ní ọ̀la àwọn tó ní ká fún ten percent àti tí a gbogbo ẹ̀ ṣùgbọ́n bí ẹ ṣe lè ná owó yẹn tó máa di ohun dùgbà ni mo pè é fún. lọ́la ọ̀rọ̀ ló ń ń dóde yìí ta ó dẹ̀ láwọn fẹ́ rí. ní kó máa wọlé bọ̀. so ẹni tí ó bá ti ní òwò tó ń ṣe kó invest owó ẹ̀ lórí òwò tó. èyí tí ò bá tí ì ní bísíǹsì Ah, mo ní ìmọ̀ láti gbàgbé kó inú ìra cheers. báwo ni. o ní àlejò mm-hmm. ẹ jẹ́ kí mi wà ní next office. ó dògò sí ọ̀gbìn tech. èyí tí ò bá tí ì ní business tó ń ṣe kó jọ̀wọ́ tó lọ ó lè fi owó rẹ̀ ra cheers á di oúnjẹ gbà fún un tó tí bàbá yín bá ṣe bẹ́ẹ̀ yẹn ní ọwọ́ báyìí ẹ̀yin náà ẹ̀ ní balẹ̀ ṣe bọ̀ so cheese wa very very good it's a lucrative business tí ẹ bá lè ṣe ọmọ á bá ń bẹ̀ ọmọ ọmọ gan pàápàá a tún bá ń bẹ̀. ẹ wọ ẹ ṣọṣọ pé ní ọ̀la òbí ẹ máa rẹ. àwọn ọmọ rẹ di ṣe rí àti ṣe ẹsẹ àti jókòó sábà lọ ẹyẹ fi yẹn lẹ. ẹ ò ṣe lè fi wá yìí mo ti lé lọmọ ẹgbẹ́ ọdún àwọn tí mo ń dúró jẹrìí wọn fẹ́ràn mi wọn kì í lè kí sọmọ bẹ́ẹ̀ rárá rárá ṣé gbogbo advice ra tébù ra ṣẹ́ẹ̀sì yẹn ẹ yẹn mú ṣùgbọ́n òun yẹn máa rẹ́dì tó bá dọ̀la. ó máa rẹ́dì. tí bá ti ń gbowó mi lọ́la báyìí ọ̀la yẹn náà lè bàbá mi ra ṣẹ́ẹ̀sì yẹn kò ní kọjá ọ̀la tó mo ti ń gbowó ṣẹ́ẹ̀sì yẹn ní mọ̀ pé àǹfààní pọ̀ ọ̀nà ẹ̀gbọ́n táwọn ọmọ gan tó bá tún dé báyìí wọ́n á tún máa bá. kò sí wàhálà tó bá ti rà máa ó kún css account fún yín straight away. bàbá certificate ẹ bí. lọ́yà owó yìí o ìgboro tó ń pariwo yìí ìgboro máa lọ o owó yìí dáadáa o. lọ́yà ṣebí ọ̀la ẹsẹ̀ kò lè rí. ó jọ lásán. ẹ jọ lẹ́yà àìjẹ́ kò lè ó máa rẹ́ ìdìbò sí pé ó ṣe kókó kan ọ̀rẹ́ kò lè o. kò sí nǹkan tó máa di máa rẹ́ ìdìbò là. ó lọ bó ṣe ń wà báyìí tó lọ bẹ́ẹ̀ ni pé kò ti gbowó yẹn lórí lójú ẹ̀. dìlọ ìdúró rẹ̀ wà lọ wà lọ wà lọ iṣẹ́ tá a ti mọ̀ ẹ́ mọ̀ kókó tó jẹ́ profession as a lawyer o ti wá fẹ́ pàtí o ti wá fẹ́ mọ̀rọ̀ ṣe ẹ̀sùn ti fẹ́ mú lókun wáì gbogbo nǹkan tí ẹ̀ sọ látàárọ̀ ni mo gbọ́ ibi tí mo wà yìí. Mm. yes kí o lè mọ̀ wípé mo mú chelsea ní òwò máa fi àrídájú hàn yìí kákòókò máa pè é ní mr shears nsìn. ṣúrí eléyìí evidence lè lè èrè orí ẹ̀ orí ẹ̀ lélẹ̀ eléyìí ni bonus eléyìí ni bonus eléyìí ni cs cs account eléyìí ni èyí tó bí gbogbo àwọn tí mo fún ẹ lẹ́ẹ̀kan òun ló bí gbogbo àwọn tó wà lọ́wọ́ ẹ̀yìn wọ́n fún mi ní nǹkan tó jọmọ́ báyìí lójú mi. òun wá dà ṣùgbọ́n kí mo sọ fún yín lọ́jọ́ wọn ní ọmọ wa ni bọ̀tí mo ti rìn rìn má rí i. ó wà very very important torí tí ò bá rí i kò sí kankan. bí mi ò tiẹ̀ mi lé àwọn ọmọdé lè mọ̀tí. wọ́n á ti sẹ́yìn ìwé ilé pẹ̀lú ẹ̀ á ti tó mẹ́rin márùn-ún wọ́n ah! á ti sẹ́yìn ìwé náà sẹ́ lórí ẹ̀. ká má fọ̀rọ̀ ní sọ̀rọ̀ títí mo lè dé twenty thousand naira kan ní ìrọ̀lẹ́ ni mo fẹ́ fi ṣe wàhálà àti ṣọlá ṣọlí twenty thousand naira kì í ṣe problem but èyí tó jẹ́ problem ni certificate ó gbúdọ̀ rí. máa wà lọ́nà ọ̀nà máa wà. oṣù ẹ̀ tó bá ti rí owó ti dé. Ah, lọ́gbọ́n náà ìbá mi fi ṣe é tó ló rí ìsìkì. yẹ́ẹ́ kẹ́ni ẹ wọlé. Ah, ah, ah jọkẹ́ ẹ̀ kò so wọ́n á ní wọn sí náírà thank you very much kì í ṣe ọmọ yín títí gangan ni mò ń béèrè lédi kan tí èmi àti ẹtìjọ wà tipẹ́ díẹ̀ ni mò ń wá ní àdúgbò ó dẹ̀ ti ṣe díẹ̀ náà mo báwọn ará ṣe rí mi tí mo ń lọ rìn bọ̀ mo ní wọ́n fi pè mí pé tí n bá gbé òkè lọ́dọ̀ yín bì tí n bá rí ọmọ yín títí ó lè mọ ibi tí ẹni tí mò ń wá wà ìdí nìyẹn tí ẹ fi rí mi sá. táwa ni ọmọ náà gọ̀ọ́gọ̀ Kẹ́mi aláàpá ìlú òyìnbó ń ọmọ pupa kan tó lára bí ọ̀la yìí. bẹ́ẹ̀ sà ó wọ́n tún ṣẹlẹ̀ ní kẹ́mi àti títí ọmọ tèmi ọ̀rẹ́ tí mo mọ̀ ń tó tọ́ tí gbogbo àdúgbò ìdẹ́ wọn. wọ́n ọdún márùn-ún mẹ́fà sẹ́yìn kẹ́mi àti ẹ̀gbọ́n ẹ̀ tó ń gbé lọ́dọ̀ ẹ̀ wọ́n jà ìjà yẹn dẹ̀ le débi wípé gbogbo àwọn àgbàlagbà tó wà ládùúgbò yìí wọ́n gbìyànjú láti bá wọn parí ẹ̀ ṣùgbọ́n kò lójútùú àtìgbà ẹnikẹ́ni bẹ́ẹ̀ ti kókó ládùúgbò ìtẹ́nìkan kan ti ẹ̀mọ́ mi tó kó lọ kò pẹ́ ni ọlọ́run bá ṣe rí ọkọ̀ àǹtí kẹ́mi náà wọ́n ti kọ́lé ìgbọ̀n kò tiẹ̀ mọ́ wọ́n ti parí ilé yẹn kéèyàn tó mọ́ bí tọkọtìyàwó bá ṣe kókó ládùúgbò ni wọ́n kó lọ sílé wọn gbèsè tó mọ̀ gbẹ̀ ṣùwárí ọmọ tèmi gbọ́gbọ́ títí láyọ̀ ah, mo dúpẹ́ pọ́tà ọyọ̀ mi tó bá di twenty sixth lóṣù tó ń bọ̀ àpè two years gẹ́gẹ́ tọmọ yìí ti wà ní South Africa kò dáhùn ta ló jẹ lówó nu wọn. Ah, ìròyìn ayọ̀ mo fún ẹ pápá jùlọ lórí ọmọ mi ọkùnrin abá mi yọ yìí. ó ta bẹ́ẹ̀ wá ọgbọ́n ìgbàlódé tó ní kó sí lọ́dọ̀ bèbè àfisọ́nù mi ní kẹ́mi tẹ́lẹ̀ ah, ọlọ́run nípa máa ń ba yíyan jẹ́ o dọ́kúmẹ̀ntì kan wà tó important sí mi nípa ọ̀rọ̀ shares ni bó ti gbẹ́rẹ́ kò ní mímì sí mi púpọ̀ mo lè fẹ́ travel nítorí ọlọ́run gbé ògùn ẹ̀jẹ̀ yíyá ẹ̀ ó ní mo ṣe gbé kíní kíní fóònù ṣẹ̀ sí ẹ ni mo ṣe gbé fún kẹ́mi ibi kó mi gbé dání ẹ̀rọ ń sìn kò sí nǹkan tó kù fún mi mọ́ wọ́n jù mí wá láti lu ìlú the only hope the only survivor mi tí mo nífẹ̀ẹ́ náà is that form ibo ni mo ti fẹ́ rí kẹ́mi ẹ̀dùn ni títí tó lè ju ẹ̀bẹ̀ ó tún ti lọ ṣé pé mo ti dáhùn. ọlọ́run jẹ́ ká dáa. Ah, mo ti dáa ìwọ náà ti sọ̀rọ̀ lọ́gbọ́n àìmọ̀kànmọ̀kàn gbà mí àwọn nǹkan tó yẹ kí èèyàn kàkún tí ò bá ti kàkún bó ṣe máa rí nígbà tí wọ́n gbé dọ́kúmẹ́ǹtì tó la tó lè ṣe ìgbésẹ̀ ayé ẹ̀ lóore bẹ́ẹ̀ gbogbo fún ọmọ ẹ̀dá ẹgbẹ́ ẹ̀ àzúmí ìkó tiẹ̀ kú àbí lọ́jọ́ ká ló fẹ́ mú nǹkan tó ṣe bẹ́ẹ̀ báńkì wà ń bẹ̀ fẹ́ láti tọ́jú nǹkan sí ikú kẹkàn wá gbé nǹkan fún èèyàn lọ òun làwọn bá ṣe fẹ́ wá ń sìn. ẹ̀ ń mi pẹ̀lú ẹ̀ náà kí títí láàyè ọmọ tèmi kó tó lọ sí South Africa ó kó àwọn documents kan fún mi ó pọ̀ díẹ̀ ó ní kẹ́mi ọ̀rẹ́ òun ó kó fóun pé wípé kóun tọ́jú ẹ̀ àwọn documents mi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ẹ jọ tó lóun dàdí ẹ̀rọ pé ọkọ̀ ní kí n lọ kó wá ní mi ṣé èmi mọ̀ ẹ̀rí ni bóyá ó lè ní ẹni mo mọ̀ wákọ̀ èwo ní tiẹ̀ níbẹ̀ tí mo mọ̀. ìlú òde ìlú tí mo sọ ní lójú mi ò lè jáde láyé mi. ọkọ sórí. bẹ́ẹ̀ bá ti ẹ̀kọ́ sórí ṣe bẹ́ẹ̀ wò lójú ẹ̀kọ́ rẹ̀ sílẹ̀ ìdánilójú kan ẹ jẹ́ kẹ́mi sọ orúkọ mi fún yín orúkọ mi ni ṣọlá olúṣọlá adéyínká tẹ bá kọ̀wé sílẹ̀ orúkọ máa wà ń bẹ orúkọ wà nínú fọ́ọ̀mù yẹn ní ìjọba ọlọ́run ẹjọ́ ìfọlọ́wé. adéyínká kọ́ ló pe sunday mọ́. adéyínká ni ìṣọlá adéyínká olúṣọlá adéyínká lórúkọ mi. anyway màá bẹ chẹ́kẹ̀ because mayor kó document fún mi for thirty years ó ṣì wà níbi tí mo wà tó yẹ pé màá ń tọ́jú ẹ̀ bí owó ni màá lọ wọ ní possible kiri. thank you sir ẹ ṣe kàn sir. Ah, mo lè má rí tí mi bá rí báwo ló ṣe fẹ́ gba táǹkì yẹn padà. lágbára ọlọ́run wà jẹ́ kó wà bẹ́ẹ̀ ọlọ́run àjẹkù wà bẹ́ẹ̀ jọ dáàdì abíkájọ ọdún kájọ tú. ẹ wọ yàrá mi kájọ tú. ẹ gbà mí ẹjọ ọlọ́run ẹ ṣe ẹ ṣe lọ sáwọn. ọ̀dàṣọ bò ní nígbà ọ̀yà tó tú jẹ́ kí á nígbà ọ̀run náà ọ̀rẹ́ mi. ọlọ́pàá sọ̀rọ̀ ọlọ́pàá ènìyàn pọ̀ sí ẹ̀dùn bẹ́ẹ̀ kò sí fẹ́ni tó hmm? lọ́jọ́ ọ̀la o. ọ̀làyínká ò ń dáhùn. mi ò sùn. mi ò sùn. Ah! owó tí mo ní ní báńkì tí ò ju two hundred and sixty thousand naira lọ olódi seven million seven. ọlọ́gbọ́n tó ìdáná ṣé ká sọ pé ọ̀nà tó fẹ́ gbà láti ṣe bí lórí ni mà tó bí lọ́ba o. má ti yà lọ sí báàkì máa lọ sọ fún báàkì manager. sọ wí mi rà. àbí kí n sọ fún báàkì manager ni kí n jẹ́ kó mọ̀ pé wọ́n ṣe owó san sínú àkáǹtì mi o kó ló má jà rí gbé o. Ah, àdìsọ́lá sórí ẹ̀ ń pè báyìí ṣá tí wọ́n á lọ sọ fún bank manager wípé wọ́n ṣe owó sákàtì tí bank manager bá tún wá dé jù mí ló láíláí láíláí màá wá joyè àwọn yàrá pa tàbí àpò yàrá jẹ. Ah kì í ṣe èmi adéṣọlá ọmọ adéyínká láíláí látọ̀ ṣe mi náà máa yé jẹ wá wá owó tó dáa máa jí tó náà fọ́ọ̀rọ̀là wọ́n gbọ́ àwọn ọmọdé tó ju inú tutù tí wọ́n ṣe bá lògbà wọ́n máa kó wọn sínú mọ́tò bí ẹni kéré sínú bọ́ọ̀sì fa ife tó le àwọn abẹ gbogbo fàájì àbádọ́ lóní sẹ́lẹ̀ kẹjọ yẹ́sì sí nǹkan tí ó kàn mí kàn nìyẹn ṣáà ṣọlá orí òpè o jeep ọmọge ṣé yẹn ló kàn sí. àbí kí n sọ fún Kúnlé nǹkan tó ń ṣẹlẹ̀ irọ́ ni wọ́n fọ̀rọ̀ sí tóbi àgbà ni tí a bá rán mi sọ kí n má bẹ èèyàn sọ̀rọ̀ èèyàn burú ju bá ṣe wù yẹn lọ ohun tó dání gbálẹ̀ lẹ́ẹ̀kan kó má tún sọ̀rọ̀ gbálẹ̀ lẹ́ẹ̀kejì tí n bá dẹ̀ tún ní kí n kó owó yìí kí n gbà lóyìnbó lọ kó má tún deport mi. ọlọ́pàá torí ẹja mú ọlọ́pàá wàá kọ́ mi o ọlọ́pàá kọ́ mi mọ̀ ṣe seven million naira seven million naira one two three four five six seven. ó ní nígbà ọ̀yà tó tútù ṣé kí á nígbà òórùn náà ọ̀rẹ́ mi. ọlọ́pàá lórí ẹ̀. Àyíká láti mọ ní ọ̀sẹ̀. Kò sí o. Owó aṣẹ́dàní kò sí fẹ́ni tó lọ́jọ́ ọ̀la o. Bínú rẹ̀ nílò tètè bí kankan. Ibi ìdókè ó ń ṣe bẹ́ẹ̀ ó daṣọ bọ̀ nígbà ọ̀yà tó tó. Jẹ́ kí àdìgbà ọ̀nà ọ̀rẹ́. Torí àwọn Yorùbá ní kí ẹni kí ó lè ṣe ní mo dúpẹ́ púpọ̀ fún àǹfààní tí ẹ fún gbà mí láti tọ́jú tí mo fún mi láti bí ọdún kan tí mo ti wà lọ́dọ̀ mi. Ah, irú èèyàn bíi ti ẹ̀yin méjèèjì ó ṣọ̀wọ́n mi ò wá fi bẹ́ẹ̀ rọpẹ́ dúpọ̀ lọ́wọ́ ọ̀rẹ́ mi àmọ́ mo dúpẹ́ lọ́wọ́ ìwọ ìyá tóbi fún àwọn nǹkan tí o ṣe fún mi. ìgbà tí mo ṣàlàyé problem tí mo ní fún ọ̀rẹ́ mi nígbà tí mo àti ìpàdé ó gbà ó pé kí n máa wá gbọ́dọ̀ wọn àmọ́ ìṣòro àkọ́kọ́ tí mo kọ́kọ́ ní pẹ̀lú ẹ̀ tóun tiẹ̀ mọ́ òun pé kí èrò níyàwó ní kò kọ́ sí gbogbo èèyàn ṣe máa níyàwó ní tí ò ní máa ní ìkùnsínú ah, díẹ̀ ọkùnrin ọ̀rẹ́ ah, gbogbo nǹkan tí èèyàn ń ṣe láyé yìí tí èèyàn bá fẹ́ rí gbà lọ́wọ́ ọkùnrin ó máa ní ìmọ̀ obìnrin téèyàn bá dẹ̀ fẹ́ béèrè lọ́wọ́ ọkùnrin tó bá ti ń dààmú ẹ̀ kókó ṣòro fóun tó bá ti ń ní kọ́ ọmọ àbò rẹ̀ yẹn fẹ́ falẹ̀ ẹ wádìí ìyàwó ẹ̀ wò ó ṣe lóore síyàwó ẹ̀ àmọ́ tí ẹ ò rí bẹ́ẹ̀ gbogbo nǹkan tí èèyàn ṣe fún ọkọ èèyàn láyé yìí òun ló ń ṣe fún mi yàtọ̀ sí títí bí ọlọ́ And the second point is this. Um, èmi náà ti gbìyànjú láti wá ibi kékeré tí màmá gbé òní mo ṣe ní kí n actually kò sí nǹkan tó bá ti bá sọ fún ọ̀rẹ́ mi lórí fóònù tó bá pe ìwọ ìyàwó ẹ̀ tí ó sọ fún ọ kí n dẹ̀ lọ́rù mi kí n dẹ̀ mọ́ àwọn títí mi kò dáa gbogbo ọ̀nà tó fi gbà mí tọwọ́ tẹsẹ̀ ó lè ní kò nípa tèmi nípa kí n sọ fún yín nítorí àti àti fi èmi ṣé kò tó fẹ́ sọ náà nìyẹn tó kó payà bá mi? ọ̀rọ̀ wà ọ̀rọ̀ wà ọ̀rọ̀ wà. O pé ọjọ́ kan o máa lọ, Ọlọ́run dẹ̀ ti ṣe é, ó mú ènìyàn. So kọ̀sánì ìyàwó tí o sọ, Ọlọ́run ló fún mi. Ṣé ọ̀ṣọ́lá, ẹ̀wọ̀n kan tèmi fẹ́ ẹ̀ń àti ẹjọ́ máa ṣe wọlé wọ̀de dájọ́ wọn máa sọ̀rọ̀ mo fún yín ní three months péré tí láti bá kí yín ẹ̀ń tí màmá bá sọ̀rọ̀ dájọ́ wọn máa sọ̀rọ̀. ìyàwólẹ̀ ẹ̀mí ò bá yàtọ̀ ẹ̀jẹ̀ mo ti ọlọ́wà ṣe yàtọ̀ ẹ̀ ní ṣe pẹ̀ ṣe. ẹ ní sọ̀rọ̀ sọ̀rọ̀ ṣe ẹ̀rù tẹ̀ tí kọ́kọ́ bàdí náà. ẹ̀rù tẹ̀ tí kọ́kọ́ bàdí náà. ó fọ́ ní jẹ́ kí a nígbà ọ̀run ràn ọ̀rẹ́ mi. ọlọ́gbọ́n dorí ẹja mú ọlọ́gbọ́n ènìyàn pọ̀ mí sílẹ̀ dòǹgbẹ́. owó aṣẹ́dànù kò sí fẹ́ni tó lọ́jọ́ ọ̀la o. bínú rẹ̀ bá ń jò tètè fi jó nǹkan. ìpínlẹ̀ ìjọba ìpàdé. ó ga ọ̀rẹ́.

ń ṣe bẹ́ẹ̀bẹ́ ó ń daṣọ boni nígbà ọ̀yà tó tútù ṣé kí á nígbà òórùn náà ọ̀rẹ́ mi. ọlọ́gbọ́n dorí ẹja mú ọlọ́gbọ́n ènìyàn pọ̀ mí sílẹ̀ dòǹgbẹ́ owó aṣẹ́dànù kò sí fẹ́ni tó lọ́jọ́ ọ̀la. ọmọ dáàdi ẹ ọ̀nà yẹn wọn náà tó ti tí ẹ bá ti rí kéèyàn ṣàfihàn légé sí gbogbo nǹkan tí ẹ bá ti rí kéèyàn mọ lé wọn lórí kì í ṣe nítorí èdè nítorí ọ̀la nítorí ọ̀la yahoo dat kánú. ẹjọ́ ló dé madam. yahoo. bẹ́ẹ̀ ni sà. mọ́mí ayọ̀. yes mọ́mí. <laughs> bò bò bò bò. ẹnì kan sùn ọ̀gá sùn ọ̀gá yín kọ́ ọ̀gá náà wò sí ọ̀gá sùn. kí o fojú ara ẹ kúrò ní aṣojú tó bá ti rí káwọn nǹkan bẹ́ẹ̀. seven hundred to seven thousand. kẹ́lẹ́ rẹ̀ lọ́dọ̀ rẹ̀. bá di ní next week hmm, èmi á fún wọn ní five hundred thousand wá sọ́sà kàtó. ìdarí mi kì í ṣe kú iná lè tán mi. ayò yẹn dọ̀bálẹ̀ dọ̀bálẹ̀ tó dúpẹ́ lọ dájú. èèyàn ara yóò dàt. ẹ wọ ẹ ẹyẹ lè máa lò ẹ lọ sàn ẹ kú jọ pọ. Ah, ẹ kú àlejò wa. sọ̀rọ̀ báwo oh, ayọ̀ ẹ fún ọmọ ẹni oníkan tọ́jú ẹ̀ ṣùgbọ́n. Yeah. O tún ti bẹ̀rẹ̀ business mi nìyẹn. Business ṣá. Àṣé mi ò gbọ́ ni tó ti ń sọ seven hundred fifty thousand quotation. Má bínú torí Ọlọ́run ṣọlá. Mi ì mọ̀ pé mi ti sọ fún ọ. Kò fẹ́ jù náà. Mo kàn sí ìròyìn bí mo ti sọ fún ẹ tẹ́lẹ̀ ni o. Ṣé mo mọ̀ wípé um, ayọ̀ November lábẹ́. Ìyàwó mi náà November lòun náà ṣe ní sáà kúkú ní káwọn méjì kúkú máa get together wọ́n ṣe ní November 22nd? That's like that kakọ́ ṣe lọ́dẹ wọn. so ẹni tó ń wò yẹn ah, quotation pati nkankan oúnjẹ drinks sanfẹ lò ló wá ṣe àwọn aláṣẹ nìyẹn. Mr. Bode ẹ ṣe ní sùúrù ẹ fẹ́ ṣe birthday fún ọmọ yín àti ìyàwó yín ó ní seven hundred and fifty kí ni tí ẹ pé náà. seven hundred and fifty seven thousand. approximately ká ní seven hundred and sixty thousand òun ló fẹ́ fi ṣe birthday. kò tí ì mọ sáàdó ṣe mọ àwọn ẹ̀ lọ́tọ̀ ò ní ṣe máa. tọ́wọ́ máa ṣírò sáàn tàbá ṣírò everything mọ́ ó mọ́ tó máa lọ bí eight hundred thousand naira. ó dé ẹ jẹ́ ká gbìyànjú láti orientate ara wa lórí àwọn kankan. normally mi ò sọ pé òfin wọn mẹ́mọ̀ra jẹun ìgbà tí màá fi padà dé mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run bíi ti ọlọ́run dá ẹ sí àmọ́ bó ṣe lè wù kó rí tí a bá ń rántí èmi náà ká túbọ̀ máa rántí ọ̀la ni kí la ní kò sọ dátì mi tó pọ̀ jù. sọlá sórí gbogbo nǹkan ẹ náà a fi ń dúpẹ́ fọlọ́run ni. thank you a fi ń dúpẹ́ fọlọ́run ni ọlọ́run ló fún wa níyàwó ọlọ́run ló fún wa lọ́mọ àmọ́ iṣẹ́ wo là ń ṣe é lè di àwọn tí ọlọ́run fún wa tó bá jẹ́ èmi olúṣọlá ọmọ adéyínká ni ah, seven hundred and fifty thousand naira tí n bá lọ ra ṣíẹ̀ sí báńkì kan bí máa rà sí another one máa rà sí another one at the end of six months máa mọ nǹkan tó máa yíìd fún mi. my dear tí o bá lè gbàmọ̀ràn mi inú mi á dùn o ṣe lo one hundred and fifty thousand bẹ́ẹ̀ kò fi ṣe ohun tó fẹ́ ṣe mi ò ní kó má ṣe birthday fún ìyàwó àtọmọ ẹ ẹra mineral ẹ pàrọ̀ kẹ̀kọ́ jẹ́ ẹrẹ́ mi ọ̀dẹ̀ ọ̀dà and six hundred thousand naira tó kù ò ṣe invest investment ò ṣe jẹ́ ká ṣe fún ọmọ ẹ̀ ọmọ ẹ̀ tó jókòó tí a yọ yìí jẹ́ ká lọ sí báńkì kan ká ra ṣẹ́ẹ̀ síbẹ̀ at the end of six months káwọn nǹkan tó fẹ́ yield káwọn nǹkan tó fẹ́ dà ká ṣe ní orúkọ ẹ̀ iná ní àwọn ẹ̀kọ́ tí mò ń sọ fún ẹ wípé à ń fi nǹkan kan àfi ń di ẹ̀yìn nítorí ẹ̀yìn náà ọ̀la àìmọye àwọn olówó tá a rí táwọn máa pariwo ó ti ṣẹ́ṣẹ́ o ó ti lọ ṣògbó owó ṣògbó owó wo ni púpọ̀ nínú wọn gbọ́dọ̀ àwa tálíkàtà ìwé ìmọ̀lẹ̀ ìgbà tó bá ní three million naira ó máa lọ ra shares báyìí tó ó lè fi one million bẹ́ẹ̀ kó lọ fẹ́ ra síbòmí at the end of the year tó ti bẹ̀rẹ̀ sí ní ṣe gbogbo transactions lórí ẹ̀rọ shares yẹn tó wọ́n máa fi padà débẹ̀ káàtó ìmájì tẹ́lẹ̀ kọ́ lọ fi five hundred thousand naira kọ́ lọ fi ra shares bank kan at the end of the year ó máa gba bí aago one point something million naira ó wà nínú àkáǹtì rẹ̀. láì gbé láì fà. láì gbé láì fà seven thousand naira is not much for you to do anything you want to do but kí èèyàn kàn ló ń torí èmi àtọ̀ lápapọ̀ tàbá dọ̀rọ̀ ìpapọ̀ kan ṣó rere òde. bá sọ̀rọ̀ ẹ̀dùn tó kalẹ̀ ó gbọ́. ẹ̀là ayọ̀ lẹ́gbẹ́ wa wà rọ́ọ̀sà. ayọ̀ má dàda jẹ láàmù tí màá fi dé mi ṣùṣùbù. madam má pa ọ. ẹ má jẹ kújọ lálọ. Thank you. sí rẹ̀. ìlàjú ti máa lájú lọ sí. ohun fi gbé. kọ́tọ́ bá bá ti. jẹ́. ìkòkò tí ì jù báyìí lọ mi ò lè sọ bí ẹ̀rù ṣe bà mí tó gbà tó pé mi accident. ẹ kú jókòó ẹ pẹ̀lẹ́ màdàmú báwo ni ara yìí. ìmọ̀ torí ìfẹ́ ìwà dáadáa nìkan. ọkùnbọ̀dé. ṣọlá ìyàwó ẹ̀ nínà ìbò ni mo lọ jàgàbá ṣọlá. Ṣọlá. Ee, àti yóò kí ló dé? Mo ti wá ìka kí n sí. Mo ti ti mi ti wá ìdí. Ibi tá a gbé tẹ́lẹ̀ ló wá ìlọ pẹ̀lú ìrí ẹ̀. Mo dé. Mo kẹ́ mi ni. Ìyàwó ẹ̀ mi ni. Kí lè ṣe bíbá? Ọjọ́ ọ̀gá ọ̀rọ̀ mi ni. Ọ̀gá ayọ̀ rẹ̀. Ẹ pẹ̀lẹ́ màdàm. Omi lè yàn o bẹ́ẹ̀ ni wọ́n wọ dájú ayọ̀ wọ́n fi kò lè fi ẹ́ sílẹ̀ ẹ tọ́sí ìlú ẹgbẹ́ mi àwọn ẹgbẹ́ tó bá mọ nǹkan tí ojú mi rí láti ìgbà tó ti travel lórí ọ̀rọ̀ ẹ̀yìn mi àwọn ẹbí mi wọ̀ mí wọ́n wọ́ mi lọ sí bẹ́ẹ̀rì mọ́ mi wọ́n ní kí n ṣiṣẹ́ ìpè wípé mi ò gbọ́dọ̀ ní nǹkan ṣe pẹ̀lú ẹ̀ ṣé mo ní choice ni afọ ẹ̀wọ̀n tí ń tì sí mi lórí pé mi ò kópa ìyá mi mo dẹ̀ nígbà tí ṣe nǹkan tí wọ́n ní kí n ṣe especially ẹ̀gbọ́n mi àmọ́ lẹ́yìn ìgbà tí mo ṣe gbogbo nǹkan tó fẹ́ kí n ṣe fún wọn tán mo wá rò ó pé irú èèyàn tó lè ṣe irú nǹkan bẹ́ẹ̀ yẹn fún mi ṣé yẹ kí n lè gbé pẹ̀lú irú èèyàn bẹ́ẹ̀ yẹn mo wà force láti kúrò lọ́dọ̀ nǹkan tó gbé mi dé jọ̀dọ̀ mi ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó ń ràn mí lọ́wọ́ káàkiri owó ní owó aláta tí mo ṣàyẹ̀ lẹ́yìn mo fi parí school of nursing tí mo fi débi tí mo wà wọ́n mú ẹ lọ sí orí bẹ́ẹ̀rì mọ́mí ẹ̀ wọ́n ní kó máa ṣépè lórí òkú ọ̀run abóhùn tó èmi ti ní pọ́blẹ́mù ńlá kan báyìí nítorí pé mi ò rí nǹkan tó stop àwọn méjèèjì láti continue relationship wa tí ẹkọ àtijọ́ méjì tí wọ́n bá ríra wọn kí ló disturb wọn láti dira wọn lọ́mọ kan sọ pé wọ́n fẹ́ra lọ but èmi ò lè kú o mi ò fẹ́ kú o. ikú ṣe pé láti ìgbà tèmi náà ti dé ìsìn pé bóyá mo lẹ́nìkan tí mò ń tẹ̀lé káàkiri kìdá ṣe pé mi ò rí àmọ́ mi ò rẹ́ni tí mo nífẹ̀ẹ́ dọ́kàndọ́kàn fún ara mi kó tó di pé wọ́n deport mi gan mi ò lérò pé bóyá mo ti ẹ̀ fóònù àtòbìnrin kan ti ẹ̀sùn mọ́jú fóṣù kan ṣá each time tí bá ti rántí ẹ̀ báyìí kò máa ọlọ́run tó wá ṣe mi tó wá dé náà ó tún wá gbòòrùn ara lọ́nà ọ̀tún àtòsí mi àti ẹ̀tún fojú kanra wa a tún fojú kanra wa inú mi tún dùn pé mo tún ti rí ayọ̀ mi mo rí ìfọ̀kànbalẹ̀ mi mo rí ìfẹ́ mi ó tún wá gbé gidi ó gbé gidi náà pé ó tún lọ ń búra lójú sọlá. Ah! bíi ọdún méjì sẹ́yìn èmi àtọmọkùnrin kan ń gbé ara. sísọ́ra wa bíi kata bíi kàtà máa sọ máa pè mí o ikọ̀ mọ̀ tí wálé lọ́jọ́ kan kó mú mi kó nà mí àbí kó tiẹ̀ má wálé fún bíi oṣù kan àbí nǹkan kan wọ́n mú nǹkan ní ọ̀sẹ̀ mi ọkọ̀ rí sọ́dọ̀ pásítọ̀ kan. iṣẹ́ mọ̀ pé àwa tá a jẹ́ ọmọ ìlú òkè tá a bá ti pàdé lájò báyìí àti dọ̀gbọ̀n ìyá ṣùgbọ́n wọ́n wá ní òkè ṣòro kan tó ń dùn wọ́n lọ́kàn tó jẹ́ ọgbẹ́ ọkàn fún wọn ìgbà tó wá ṣàlàyé gbogbo àwọn ìṣòro yẹn fún mi mo wá sọ lójú wọn mo ní kò sí problem mo ní tí n bá dé ọ̀dọ̀ pásítọ̀ mi mo ní gbogbo òkè ìṣòro yẹn mo ló máa di pẹ̀tẹ́lẹ̀ nítorí wọ́n ní nǹkan tó dáa wọ́n ló fẹ́ àdúrà èyí tí ó dẹ̀ kù díẹ̀ káàtó àdúrà náà ló ń fẹ́ ìyẹn ni mo fi ní kí n mú wọn wá sọ́dọ̀ yín. ìyá mi ẹ ṣé mo lè gbọ́ díẹ̀ inú ọ̀rọ̀ yìí. ẹ ṣé pásítọ̀ àwọn òbí mi ti ṣaláìsí àmọ́ tí ìyá mi òun ló dùn mí jù nítorí àwọn mọ̀lẹ́bí àti ẹ̀gbọ́n mi torí ẹ̀gbọ́n mi yẹn gan ló tiẹ̀ le koko mọ́ lára jù wọ́n lé mi mo pàyà mi wọ́n nítorí ọmọkùnrin tèmi ń fẹ́ ni ìyá tèmi fi kú ọmọkùnrin tèmi nífẹ̀ẹ́ sí torí kò ń ṣọmọ ìlú wa pásítọ̀ ọ̀rọ̀ mi gùn ọ́ àmọ́ màá gé e kúrú wọ́n á wọ́ mi wọ́n wọ́ mi lọ sórí bẹ́rì ìyá mi pé kí n ṣẹ́ èpè pé mi ò gbúdọ̀ fi ojú kan ọmọkùnrin yẹn mọ́ pé mi ò gbúdọ̀ fẹ́ mọ́ ṣé mo ní choice ni ìgbà tó ti tì sí mi lọ́rùn pé mi mo pàyà mi mo dẹ̀ ṣe nǹkan tán ní í ṣe mo kẹ́rù mo kúrò lọ́dọ̀ ẹ̀gbọ́n mi nǹkan tó jẹ́ kí n dèrò ìlú nìyẹn àmọ́ lẹ́yìn ìgbà tí mo ṣe gbogbo nǹkan tó ni kì í ṣe tán mo wá rí ọmọkùnrin kan tí mò ń fẹ́ torí ọmọkùnrin tó ní torí ẹ̀ lọ ṣépè kò sí ìlú mọ́ ó ti travel out èyí tí mo wá fẹ́ yìí bóyá sọ mí di punching bag sílé nìyẹn ìgbà mi ò lè máa wálé fún oṣù kan pẹ̀lú ẹ̀ náà mi ò gbọ́ pa mi ò gbọ́ po ẹ̀ pásítọ̀ ọ̀rọ̀ yìí ò tiẹ̀ wá yé mi mọ́ ó ti sú mi torí ìbànújẹ́ ló máa ń jẹ́ fún mi gbogbo ìgbà tí bá ń jókòó tí mò ń rò. ṣe ní ìgbàgbọ́. bẹ́ẹ̀ ni pásítọ̀. bí bá ti ní ìgbàgbọ́ torí wọ́n sọ fún wa ní bíbélì wípé bàbá ní ìgbàgbọ́ bàbá ní kí òkè ṣídìí á sì ṣídìí ẹ̀ ìyá mi bó wá rí bẹ́ẹ̀ ẹni wọ́n fi tipátipá mú lọ sí ojú orí ìyá yín láti ṣẹ́ èpè àbí bẹ́ẹ̀ kọ́ èpè ò ní ṣe torí ọba gbẹ́rẹ́ yìí kò sí ìyá mi bẹ́ẹ̀ bá ti lè gba àdúrà àti ààwẹ̀ gbogbo kìsòrò di pẹ̀tẹ́lẹ̀ níwájú ọ̀run ọba láyé hmm? ṣé ẹ rí tó tún bá yín lẹ́rù nípa ọkọ àfẹ́sọ́nà yín àbí kò so ẹ wo ẹ fọkàn balẹ̀ lórí ẹ̀ olú ọ̀rọ̀ ọba ló fi lè mọ̀nà bó bá jẹ́ pé ìkọ̀ yín ni ẹni tí òun ọba láyé fi fún yín láti fẹ́ àwọn pẹ̀lú àdúrà bí ìbá kí n ṣòro àtúmọ̀ nípasẹ̀ àdúrà ẹ̀yin lọ ẹ wá gba àdúrà dáadáa láti fi mọ̀ olóòrùn bí bá ṣe bí ẹni yìí jẹ́ ikọ̀ mi jẹ́ kí n tètè mọ̀ ṣùgbọ́n kí ìbá kí n ṣòro jẹ́ kí n mọ̀ kí ilé mi kó ètè mi lọ́wọ́ ẹ má yẹ kí n sọ̀rọ̀ púpọ̀ torí àwọn ìgbésẹ̀ kan wà tá a máa gbé ṣùgbọ́n lórí àwẹ̀ àtàdúrà yá mi ẹ jẹ́ àgbàdúrà. nǹkan tó sọ fún mi nípa ọ̀rọ̀ pásítọ̀ yìí tó bá lè fún wa ní ìdánilójú wípé tí a bá ti ṣe nǹkan tó yẹ kó ṣe ó máa sọ problem tó yẹ kó sí iná ti di àtún ní ọbẹ̀ ti di àtúnṣe ọbẹ̀ tó bá dùn lórí ìjọba tó yẹ. I love you. sílẹ̀ ọrùn tí mo rí mọ́ kọjọ́ mi lọ́wọ́ èyí tí mi ò gbọ́ máa tètè. ṣẹ́rí bá ṣe ń sọ̀rọ̀ nílẹ̀ kan yẹn tẹ́ ẹ̀ ń yí mi sọ́tún tẹ́ ẹ̀ ń yí mi sósì ẹ má sọ àwa ọlọ́pàá di òpùrọ̀ lójú aráàlú ẹ má jẹ́ kó máa rí wa gẹ́gẹ́ bẹ́ẹ̀ tí ò mọ iṣẹ́ wa níṣẹ́ náà ẹ wo bí ta ti bá kéèsì yẹn dé ọwọ́ yìí ni ọ̀bẹ àti ṣúwà o bẹ́ẹ̀ bá ṣe fẹ́ la máa bá yín fẹ́ o ṣùgbọ́n ẹ má di àwa ọlọ́pàá lọ́wọ́ kọ́ láti ṣiṣẹ́ wa nítorí iṣẹ́ táwa náà ń ṣe yìí ó ní táwa náà ń lé ń kì í ṣe pé a kàn ń ṣiṣẹ́ lásán because a máa ń fẹ́ a máa ń fẹ́ rí òkodoro ọ̀rọ̀ because tó bá débi táwọn náà fẹ́ jẹ́ kó dé àwọn ọ̀gá wa ló kà tún kan sára sí wa ó ní táwa fi ń gbà ọ́ but bẹ́ẹ̀ ṣe wá ṣe yìí ọ̀wẹ́ làǹgù bẹ́ẹ̀ bá ṣe fẹ́. ọ̀gá ó kàn dàbẹ̀ ni pé a tún fẹ́ máa ṣe àtúwé asán ni ká ní kì í ṣe pé shift wọ́n ń kánjú pé ká máa lọ ká máa lọ bóyá tí bá ti ṣàlàyé fún dáadáa nílé àti clear àwọn òun ṣe amúkànmọ́kàn ẹ̀kọ́ tí wọ́n fi kọ́ wa àti irú ẹ̀mí tó wà lára tiwa kò jẹ́ kí irú nǹkan bẹ́ẹ̀ yẹn kó lè ṣẹlẹ̀ ah, tó bá jẹ́ pé mo fẹ́ gbé owó ìlọ ni lóòótọ́ orúkọ wa papọ̀ wọn àwọn ń jẹ́ olúṣọlá adéyẹmí èmi ń jẹ́ olúṣọlá adéyínká kí ló stop mi wọ́n ti san owó sàkáǹtì wọ́n ti san already màá close account mi ni màá dẹ̀ gbàlú mi lọ kí ni tọ́wọ̀n bá rí mi mọ́ kí ni wọ́n fẹ́ ṣe àmọ́ nítorí nígbà wo ni mo kàn mọ́ kàn kò jẹ́ kí irú ẹ̀ ṣẹlẹ̀ mo gba owó yẹn lóòótọ́ mo dẹ̀ fi ṣe business mo fẹ́ ra ṣẹ́ẹ̀ sí àwọn báńkì mo believe pé ọkàn mi balẹ̀ lé lórí gbogbo àwọn document certificate àwọn dividend gbogbo àwọn nǹkan tí wọ́n kó fún mi nígbà tí mo ti bẹ̀rẹ̀ sí ní operate ó wà lọ́wọ́ mi kán ní ìṣó kan ká lọ kán tẹ̀lé mi lọ lé tá débẹ̀ ká lọ sọ́dọ̀ àwọn brokers tí wọ́n bá tà á iye owó wọn wọn á kó síbẹ̀ abẹ́nìtì tó bá wù wọ́n tí wọ́n bá fẹ́ ṣe lórí ẹ̀ ó wà bẹ́ẹ̀ mo mọ̀ pé pé bóyá ẹni tó lówó ayọ̀jú tó bá wá yọjú tán kí ni àwọn nǹkan tí àwa fẹ́ máa dúró wò bí ìtìjú àbí nǹkan kan ìyẹn ló ṣàwà ó rẹ̀ ti dé nìyẹn ó ti dé. ṣé ní kíní kan tó jẹ́ kí inú mi dùn sí arákùnrin mi kò parọ́ rárá gẹ́gẹ́ bọ́rọ̀ ṣe rí ló ṣe sọ ẹ wá wo tí a bá dé ọ̀dọ̀ àwọn brokers dédé ojú owó tèmi ni máa gbà tá a bá ti verify pé dọ́kúmẹ̀ntì yẹn òótọ́ ló jẹ́ ní owó táwọn sọ̀rọ̀ báyìí irú ọgbọ́n tí Mr. Olúṣọlá Adéyínká yìí tí wọ́n dá yẹn lèmi náà máa dá owó tèmi náà máa pín sí ọ̀nà mẹ́ta má fi kan ra shares lórúkọ tèmi má fi kan ra shares lórúkọ ìyàwó mi má fi kan ra shares lórúkọ àwọn ọmọ mi àbí bàjẹ́. gbogbo ohun tẹ́ sọ pátá ni mo fara mọ́ ṣùgbọ́n ọkọ ẹyọ kan lèmi fẹ́ ń bẹ̀ gbogbo ohun tó sọ kó ṣáàjì òtítọ́ kó má sí rọ́ọ̀kù kan bẹ̀. Mr. Adéyẹmí wẹ́ẹ̀ ṣẹ́mi bọ́ọ̀lù kéèsì báyìí <laughs> ẹ báyìí káwọn èèyàn fọ̀rọ̀ nínú yí àwa ju bó ṣe yí ẹ̀yìn lọ but ẹ ká filẹ̀ bẹ́ẹ̀. kọ́pù sọ àtẹ̀lé arákùnrin lọ sílé ń sìn tó bá dé káńtà wàá mú ọlọ́pàá kan ṣì kejì ara ẹ tẹ̀lé lọ sílé gbogbo documents tó jọ mọ́ ọ̀rọ̀ ṣẹ́ẹ̀sì yẹn I want them on my table here you understand. okay sir. that's all. Uh, ah, Mr. Adeyemi ah, gbogbo ohun tẹ́ ṣì fẹ́ ṣe yẹn ẹ sì jẹ́ kí kí àwa rí gbogbo dọ́kúmẹ́ǹtì ní ọ́fíìsì wa ń bì tá a bá fojú rí i tẹ̀lé sọ pé ẹ ṣe kéèsì mọ̀ ó ti tán nìyẹn but kẹ́ tó lọ sí ibi kankan rárá kí gbogbo documents kó wá sí ibà so no problem. ọkùnrin ṣé ìmọ̀ lọ bí bá ṣe jẹ́ ẹ̀ síbi kàmí lọ́ọ̀dù no problem. ọ̀dà ẹ ṣe ọ̀hún. dé kí ló ṣẹlẹ̀ ó lóhun tí ń ṣe òun ní kò ṣe sọ síta o èmi náà wá rí i pé ó máa ń wáyé bẹ́ẹ̀ mo wá ṣàlàyé fún un pé bọ́rọ̀ bá ti rí báyìí ọ̀dọ̀ àwọn àgbàlẹ̀ ọmọ sáàtọ̀ èmi náà ní mọ̀mọ́ kan tí mo fẹ̀yìn tí ó táwọn pé wọ́n tẹ̀lé mi ó sì gbà sí mi lẹ́nu ni mo ṣe wá mú wá mo dàpọ̀ ìgbà wa. ẹ ǹlẹ́ o baálé wa ni ẹ̀gbọ́n mi ni wọn àwọn ìyá kan gbàgbọ́n rẹ̀ lójú ṣùgbọ́n nǹkan tó ń bà mí nínú jẹ́ ọlọ́run ló ń ṣe àwọn náà ìdí èyí tó fi wá bá wọn ìjọba wá sọ́dọ̀ mi àwọn ìyá tó ń ṣe. nígbà tẹ́ ẹ ti wọ bíi ni gbogbo òkè ìṣòro yín ti di pẹ̀tẹ́lẹ̀ lágbára lọ́wọ́ àwọn tó láyé ẹgbàá ìbá ṣẹ̀dáyé o mojúbẹ̀ olúwẹ̀rí màgbọ́ọ̀jò olúwẹ̀rí màgbọ́ọ̀jò. táwọn tó láyé fi hàn mí nìyí ni wípé ìyá yín ní ìgbẹ́dì ọ̀rọ̀. ọmọ kan wà tóun àti ìyá yín jọ dòwò pọ̀ ìyá yín wá ló ṣe màgòmágó fún ọmọ òun ò sì ṣe màgòmágó fún ìyá yín ìyá yín bá mọ ọmọ ìtàn rí lọ gbà ọpẹ́ lọ kí àwọn mọ̀lẹ́bí ọmọ tá àbálò àbábọ̀ wípé òkúta bá tú ọmọ pẹ̀lú ọ̀pẹ́ sọ. ń lọ fàbọ̀ lé lórí. màmá tẹ́ fi ń yé wa sí ni pé mọ́dà mi ṣe àkóso ọmọ kan orí bákóso ni làwọn jìyà ẹ̀ bẹ́ẹ̀. tó bá débẹ̀ nígbà tẹ̀gbọ́n mi tẹ́fẹ́ ṣe fún wa jù lọ ìwọlé ayé wọ ìjọ èmi ṣàánú ọ̀gbọ́n. àfi kẹ́ ẹ sáré tètè kẹ́ ẹ rè báyà yín kẹ́ ẹ tẹ́nu dáadáa bó bá ti jẹ́wọ́ fún yín kó fúnra rẹ̀ kó wọ́ ọmọ táwọn wí. kó mọ ọkùnrin rẹ̀ méjèèjì báyìí kó fi kúnlẹ̀ kó bẹ ẹlẹ́dàá ọmọ táwọn ọmọ rẹ̀ ló máa ṣàforíjì. bó bá ti ṣàforíjì fún yàrá yín gbogbo ọ̀nà kí n náà wò gbogbo tẹ́ ẹ lélélélé tẹ́ ẹ gbà gbogbo rẹ̀ lẹ́gbàá. àgbà lẹ máa ń sọ wípé ọ̀rọ̀ tó bá gba alẹ́ a kì í fi ọ̀sán sọ. mo tó yẹ kí n wá bá yín lálẹ́ yìí nìyẹn àti màá tàbúrò mi. kí ló ṣẹlẹ̀. ṣẹ́rí màmí ẹ pẹ́ fún wa ọjọ́ yẹn á dalẹ̀. àmì o àmì o àsìkò tẹ máa jókòó tẹ máa jẹun ọmọ ọlọ́run nípa ẹ báyìí lóòótọ́ ẹ̀ ń gbìyànjú ní wa tabaníkàwò ilé ní méjì mẹ́ta ó níye ìgbà tẹ́ ti gbìyànjú tẹ́ ti kówó jọ lórí mi láti travel lọ lóyún. ṣé mo ní oṣù méjì àbí oṣù mẹ́ta ń bẹ̀ kó tó tó wà ń padà. ọlọ́wà kò ṣàánú mi lágbára ọlọ́run lórí ẹ̀. gbogbo tó ń ṣẹlẹ̀ nínú ọ̀rọ̀ wa pátápátá àti màtàbúrò lọ́wọ́ ilé wa ẹni báwo ilé wa owó ilé wa alájà ọmọ ọlọ́mọ ìrìnlẹ̀ bá dòwò pọ̀ tẹni kò ní rọrùn gbígbà tẹni kò ní bá ti ṣe gbogbo ń tẹsán lórí ẹ̀mọ ìlú ọ̀hún àfẹ́tà wa báyìí ìmọ̀ àtàbúrò mi àwọn Yorùbá sì ní àìtúlójì náà ní ìdíkà wọn funfun bí ìbá túlójì náà ara wọn funfun gbogbo ń tẹsán lórí ìdá àwọn àbúgbà yìí màmí àfẹ́tà bá já owó ẹ̀mọ yìí màmí ẹ jáwé lórí ọ̀rọ̀ ẹ̀. ṣé àyẹ̀ bí wa ṣá. èmi ni mo bí yẹn ní ìyá méjì. ó dọkọ mélòó tí mo ti mú abayín bí mo fẹ́ fẹ́ lọ́kọ. irú béèrè wo lọ̀rọ̀ tún béèrè yìí wọ́n fi ìfìyẹn sẹ́gbẹ́ kan. wọ́n ní ká wá bẹ̀yìn wọ́n lóyún gbogbo ní ọ̀tàpá sókè jíde borí kí ló dé ó ní ìbáyìí kan dòwò pọ̀ ọmọkùnrin kan bẹ́ẹ̀ lọ́ba ní díẹ̀ ìtàkàsí alájà kí ló dé kí ló dé kí ló dé kí ló dé lójú ẹ̀ nìyí ẹ máa tẹ̀ gbọ́n lọ́ba ayélujára ṣe rí inú yíyá ń dùn ẹ̀dùn tó yẹ náà lọ tọ́ ọmọ ọlọ́mọ sílẹ̀ alájà ẹ lọ tú ọmọ ọlọ́mọ sílẹ̀. Babátúndé Àyìnlá ṣùgbọ́n tábùrú ẹ̀ sọ pẹ̀lú gbogbo wàhálà tí mò ń ṣe lé yín lórí ṣé mo wá lè máa ṣe yín. òótọ́ ló sọ màmí ẹ̀yin lè ṣe wá ẹ̀yin máa dàbí òní ṣé ẹ̀yin máa rí mi báyìí alówó ìrọ́kùnrin oníwọ̀n pé bẹ́ẹ̀ lásán la rí ààrẹ ń jìnnì ẹ̀yin lè jẹ́kọ́ lẹ́jìnnì màmí ẹ̀yin lè jẹ́kọ́ lẹ́jìnnì kí ló dé ẹja olórí ọmọ ọlọ́mọ kí ló dé gan. wọ́n ní mo bọ́kùnrin kan ìjà tó ti bá mi ṣiṣẹ́. bẹ́ẹ̀ ni. tó ti bá mi ṣiṣẹ́ tó bá mi ṣiṣẹ́. ọ̀rọ̀ ọmọkùnrin kan ni mo wá sọ́dọ̀ ní bàbá ọmọkùnrin yèmí ni mo rí ládùúgbò ni mo ní kó wá jẹun ìṣe ló mú mi lọ́wọ́ dání iléeṣẹ́ ọkọ mi ni mo ní kó máa bá mi mójútó nítorí wípé iṣẹ́ rẹ̀ títà lọ́kọ mi ń ṣe kó tó ṣaláìsí oúnjẹ ni mo fún ọmọkùnrin yìí èmi ò mọ̀ pé ń ṣe ló kúkú ń ṣeṣẹ́ tiẹ̀ sápò ààrẹ ńgbò wá yá mo wá rí wípé ńṣe ló ti lọ mú owó mi ó ti fi dá iléeṣẹ́ sílẹ̀ tó jẹ́ tààrẹ gangan èmi gangan dé ibẹ̀ báyìí òye kọ́ mi ni owó yìí tó wá ṣe tó ṣe pápánbárẹ̀ ibẹ̀ ó wá mú àwọn tó jẹ́ kọ́sítọ́mù ọkọ mi nígbà tí ọkọ mi wà láyé tọ́ndẹ̀ yìí ń bá wa rajà nígbà tóun náà délé iṣẹ́ yẹn ó dá wọn sí ọ̀nà ọ̀nà bíi mẹ́ta ìdá kan òkú sọ́dọ̀ wa àwọn tó jẹ́ páwọn náà ń rajà àwìn àwọn tó máa rajà tán máa sanwó ó àwọn méjèèjì ó wọn sọ́dọ̀ ẹ̀ ìyẹn ni mo wá wò wípé ìjẹ́ ohun tó ṣe yìí ṣó bójú mu ó tán ohun tí mo sọ nìyẹn ló bá ní kí n fún kí ni ṣó ó ní máa gbà ìyẹn lèmi náà wá wò pé irú ẹgbẹ́ ọgbọ́n mi yìí kò ní fìyà yìí jẹ mí gbé ni mo ṣe wá sábà yín bàbá ẹ jọ̀ọ́ ẹ o ẹ má jẹ́ kó fọwọ́ ọlá ẹ̀ kó fi gbá mi lójú gbé o. ó béèrè pé kí láá ṣe nù ú á wà á jẹ́ kó mọ̀ pé èṣù ní ń bá òun ná owó ọwọ́ rẹ̀ sórí gbogbo tóun lóun kódà lẹ̀ o. àwọn ìyá mi a máa pèdè kan ọ̀gbọ́gbọ́ ti wí wọ́n ní agbélégbọ́lá náà ń pè nínú gbó agbọ́dẹ̀dẹ̀ gbayì ni wọ́n ń pẹ́ fọ̀ lọ́dọ̀ ẹni tó bá ṣòwò ìlú òun ní jèrè ìlú owó tí ò tó bá fẹ́ báyé olúfẹ̀ jẹ́ àfi táyé olúfẹ̀ ṣe ni oògùn tí ò jẹ́ irú rẹ̀ ló kù kan. àmọ́ ìyá mi ṣe rí oògùn tí mo dárúkọ ó mú mi ro àròsẹ̀ ìbọn torí pé ẹjọ́ làárò fóògùn kó tó jẹ́ o ó dá ọ lójú pé gbogbo ohun tó sọ pé ọmọdé yìí ṣe bẹ́ẹ̀ ló ṣe. ẹ wò bàbá pẹ̀lú ọjọ́ orí mi kí n máa parọ́ ọmọ ẹgbẹ́ ọmọ mi mà ní. òótọ́ ni tí mò ń sọ fún yín bàbá ohun tó ń bà mí inú jẹ́ gan ni mo wá sọ fún yín yìí mi ò parọ́ mọ́. mo gbọ́ nídìí o òkò tá a bá sọ mọ́pẹ́ báyìí ó mọ̀ pé ọ̀pẹ́ ó dáa padà tó oríṣẹ́ tí mo ní lẹ́rù ọkàn gẹ́gẹ́ bí èèyàn ẹlẹ́ran ara tí mo rò bó ṣe sọ̀rọ̀ rẹ̀ fún mi tí mo bá parí rẹ̀ tán bí ọ̀rọ̀ ń bá lọ padà jẹ́ pé kì í ṣe bó o ṣe wù yìí lórí kó mọ̀ ṣe pé ẹrù tí tẹ̀tẹ̀rẹ̀ gún dì sílẹ̀ kó mọ̀ ṣe pórí ara rẹ̀ ni ó fi gbé o. bó ṣe rí ni mo sọ fún yín bàbá. nǹkan méjì ni mo fẹ́ kọ́ ọ bá ń wá o tàkọ́kọ́ orúkọ tí í jẹ́ ìyẹn ení ẹ̀ẹ̀kejì tó bá jẹ́ àwọ̀tẹ́lẹ̀ rẹ̀ báyìí kọ́ ọ bá ń wá tó bá ṣe pé fìlà orí rẹ̀ lórí mọ́ ọ̀mú bọ̀ tó bá jẹ́ bàtà ẹsẹ̀ rẹ̀ ìwọ wá dá yòókù dá mi ká wá gbé ọ̀rọ̀ rẹ̀ síwájú ègbò ọ̀dàrà lọ́ọ̀rọ́yè láfihàn ọmọ ẹlẹ́bọ tí í jorí ẹran ọ̀bẹ lẹ́kún sunkún kẹrù lẹ́kún ẹlẹ́kún sunkún láàrọ́yè sẹ́jẹ̀ ìwọ fọ̀rọ̀ rẹ̀ lẹ̀ ó dá lójú bó bá ṣiṣẹ́ bóun pọ̀mìtà yóò sọ́ọ̀tì àfi tí ìbá ń ṣoògùn là ń sọ̀rọ̀ rẹ̀ kí ló kọ ẹ̀. ọlábọ̀dé. bọ̀dé owó tó ná. No ẹgbẹ̀rún márùn-ún láì dín kọ́bọ̀. kò sí wàhálà bàbá. ibi àrùn lọ̀rọ̀ rẹ̀ ó ti bẹ̀rẹ̀. bó bá jù bẹ́ẹ̀ lọ gan-an ọlọ́run àgbà. torí àìsàn ń dìé. Ah, ah, mo rántí. ẹ ti rántí. mo ti rántí. ẹ ṣe àlàgbà ẹ ṣe o inú mi ti dùn méje rántí báyìí. ẹ wò màmí ibi tá a dé ló fi yé wa wípé bí ọ̀bá dárú ọ̀rọ̀ ọmọdé yìí ọ̀rẹ́ mi àti àbúrò mi ò ní ojú kò ní ìdí nǹkan ìgbésẹ̀ lórí ọ̀rọ̀ mi yìí tí òfin jẹ́ nǹkan kan ló ń dà á méjì láàmú àfi ká lọ́dọ̀ yìí o ẹ gbọ́dọ̀ wọ àwọn ìkọ̀kan lọ́dọ̀ yìí. ẹ jẹ́ ìṣòro lọ ẹ wà bẹ́ẹ̀ ni tó wí nìyẹn o ẹ wà rí o. mo ti gbọ́. ẹ jẹ́ ìṣòro lọ ẹ wò ya ẹ máa wà rí àní máa wà rí ṣé bí o tó sọ nìyẹn ẹ máa wà rí ó di dandan kí n wà rí mo máa wà rí ah, oyè mi ò ló dàbí màmá jẹun wà rí màmá jẹun náà sọ̀rẹ́. àmì o alẹ́ ní ìbàrẹ̀ ìbùdókòwò ara ayé kọ̀rọ̀ mi máa dàkọ̀ tí nítorí tèmi kí n ra wáyọ̀ kọ́rì mi. àwa bí ah. ìbejì ní ti náà yẹ ah, máa gbé kan wá sọ́dọ̀ mi máa dì mo máa ti sọ fún ìyàwó mi ó máa ya dídí ilé máa dì. ẹ bó ṣe fi tó ń jẹ yẹn lẹ́nu. ṣé ẹ fẹ́ gbọ́ wọn. gbogbo eré tẹ bá fẹ́ bá wọn ṣe lẹ́yìn mọ́ǹtì yìí òun gbé ẹ lọ sí èkó gbogbo anything tó bá ní mo ti sọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ bọ̀dé ni ò jẹ́ kí n mọ nǹkan tí mo fẹ́ ṣe òun ló kí n fún ẹ ní time díẹ̀ fún ẹ ní time díẹ̀ lẹ́yìn eléyìí báyìí Titi kan port títí kan bàtà títí kan anything tó ní tírélà ni màá fi kẹrù ẹ̀ dẹ́kọ̀ àbí kò tiẹ̀ lè tó yẹn yọ̀lá o mọ nǹkan tí wàá ṣe ni sórí o mọ̀ pé every week ló máa ń wá síbí màá wá try láti máa bá kẹrù yẹn díẹ̀ díẹ̀ àánú mi dùn tó tiẹ̀ ti fọwọ́ sí máa tán ẹ̀ ń gbọ́mọ́ mi ìyá ìjẹ̀bú. kẹ́ ẹ tó wá kó tán yẹn àmọ́ kí n tó wá kọrí sí ọ̀dọ̀ ẹ̀ finally ẹ̀ máa ń kọ yọrí àwọn family ìyẹn ṣe kókó ṣe pàtàkì àwa fúnra wa ò sọ pé ààrẹ ní láti dànù wọn àwa ti ṣe tán lánàá tàbátì ẹ̀fẹ̀ bínú eléyìí fi jẹ ká fi lókun. wo bí sẹ́mi gan tó bàbá àti ìyá fún. ọba o ìgbà tí ẹ wá ọkùn bọ̀dé kí ni kí wọ́n ṣe fún yín jẹ báyìí. ẹ kí ni ká jẹ náà. ẹ ìwọ ni kò sọ nǹkan tó bá fẹ́ jẹ ilé mi ni mo wà. èmi ò fún ẹ lóúnjẹ tẹ́lẹ̀. ó dáa mo fẹ́ jẹ àmàlà. ẹ má jẹ àmàlà. <laughs> Oh ẹ wọlé o. láfíà fún nílé mi. Ah, àǹtí mi. tí ìgbà wá bí nǹkan ọ̀rọ̀ orí fóònù yẹn ti sún mi ṣé ẹ fojú mi rí ẹ. ẹlẹ báyọ̀ ló mọ̀ sí ilẹ̀ mo ti bẹ́ẹ̀ kọjá wa ọjà tí màá mi fi kù ẹ kú jókòó. ẹ rà mọ. kòrí má ṣe mí láláṣẹ dànù gbàmí olúwa kí n bẹ́gbẹ́ mi àǹtí mi mo mọ̀ pé ó ti wá dójú ẹ̀ báyìí torí mi ò ní choice ju pé kí n sọ̀rọ̀ ẹ̀sìn tí wọ́n ní ọ̀rọ̀ tí a ní kí bàbá má gbọ́ bàbá náà ló máa parí ẹ̀ fún wa. àtijọ́ ìtẹ́ tí máa ń bi mí léèrè pé fẹ́ mọ ọkọ mi fẹ́ mọ ẹni tó fún mi tí mo sọ fún ẹ travel. ẹ wo àǹtí mi ṣọlá náà ni òun ló fún mi lóyún òun lọkọ mi ṣọlá ló pàpà fún mi oyún inú ẹ̀ yìí. Ah, ah. ah. ẹ má bínú sí tuntun tó lọ bó tilẹ̀ jẹ́ wípé tabarí inú ọ̀rọ̀ tí mo bá sọ yìí tó bá bíyín nínú ẹ má jẹ́ kó bíyín nínú ẹ wo ti pé ládùúgbò tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí bí àbúrò bí ọmọ làwa náà ṣe jẹ́ sí i ṣe wá rọrùn tó ń wà nílẹ̀ yìí ká gbà pé sábà bí nǹkan tí ọlọ́run fẹ́ kó ṣẹlẹ̀ nígbèésí ayé ṣọlá àti kẹ́mi olókùnkùn ṣẹlẹ̀ tẹ́ bá tiẹ̀ ní pé kẹ́ ẹ bínú tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ ẹ tún ro condition tí kẹ́mi wà lásìkò yìí ká kúkú gbà wípé nǹkan tí ó wu ọlọ́run ọba láti ṣe nínú ìgbésí ayé àwọn méjèèjì ló ṣẹlẹ̀ torí pé nígbà kan rí wọn fìgbà kan ríra ìgbà tọ́lọ́run bẹ́ẹ̀ tún fẹ́ kí àwọn méjì jọ wà papọ̀ àbí ọlọ́run tún sọ pé bóun ti fẹ́ kó rírè ká ní bólúwa ti fẹ́ àbí. ọgbọ́n òkú kàgbà ẹ̀yin kọ́ ni ó yẹ kẹ́ bí. alẹ́ ní bá rẹ̀ alẹ́ ní bá rẹ̀ for they come from for most of them ṣe bọ́ọ̀bẹ ti ṣe tó máa ṣe. èmi náà bínú kọjá àgbà lóòótọ́ tí bá mọ̀ pé òun àti ṣọlá ṣe ní fún ara mi ṣé màá jẹ́ kó lọ sórí o ibi tá a sì máa mi sí màá jẹ́ òun àṣetè wọ́n máa fi rẹ̀ eré ní ìdíyàn kan tó ju ẹ̀ lọ kẹ́mi ọmọ dàrí àti pé ìfẹ́ ká kọ ọ̀rọ̀ sáwọn ọkùnrin wa lẹ́nu kọ́mọ́ máa kọ ọ̀rọ̀ sáwọn náà lẹ́nu. ẹ̀yin ni kẹdáríjì mi ẹ wò èmi náà ti bínú kọjá àlà inú wọn mi ní ẹ̀bá àbí tí kò wá ní kò lọ síbẹ̀ agíróòdù máa lọ fi ṣe pé àtijọ́ náà mi ìdáríjì ra mi ẹ wò bí ò bókó ògùn lọ tó lọ bá lọ́jọ́ ti dé kò sí ní ta lè ṣe sí i má bínú torí ọlọ́ọ̀kẹ́ mi àwa sọláyọ̀ bó ṣe fẹ́ ṣọlá nǹkan kan ní ṣe é ojú rẹ̀ ní rí bí. olúwa mi kọ́rin mi máa kọ̀rẹ́ lábẹ́rẹ́ àdúrà. ẹ ṣe mọ́ra ẹ kú ìjókòó sí ẹ jù sẹ́ẹ̀ náà bínú ó múra lọ́wọ́ ní màá tó yọjú sí mi bá bínú tó bẹ̀rù jù bẹ́ẹ̀ lọ tó rọ̀ máa rèèyàn lórí mú kì í bí ọba kíkan ọ̀dọ̀ gbọ́dọ̀ ṣe bí ijó mo dẹ̀ ṣe ń wòye ọmọ akínní ẹ̀ wò ó wọ́n ní ó tọ́ kí ẹ̀rù sá. ẹ wọ wọ wọ wọ tí wọ́n fi ọmọ abẹ́ ìjọba ẹ̀kọ́ ló máa ń pọ̀ síta lọ. àwọn méjì tó bá ní káwọn méjì bá pa bọ́ta àbọ̀ta ṣùgbọ́n kí nìkan ni mo fẹ́ kó mọ̀ wípé tá a bá ní ká dijú kẹ́ni burúkú kọjá tẹ́ni yìí máa fi kọjá àlè máa mọ̀. Ọ̀rọ̀ àbáwọ̀ ṣe ṣáàpẹ̀. Odò mẹ́ta. Má bínú yẹ kí n ti wá bá ẹ, má bínú, má bínú, má bínú. Màmá ẹ̀ nù. Ọ̀rẹ́, so nǹkan tí mo tọ́ ẹ lómi dùn pé ọ̀rẹ́ náà wọlé. Wọ́n ní tẹ́lẹ̀ ìjọba ti mẹjọ́ ẹ̀ lẹ́bi. Kò ní pẹ́ lórí ìkúlẹ̀ òun náà mọ̀ tá a fi kẹsẹ̀ lẹ́sẹ̀ wá bí láti wá bẹ̀ ó ṣàìmọ̀ yìí pé iná ti jó lórí kókó ni jókòó jókòó jókòó jókòó. sórí wíwá mi fún wa bí ilé mi wọn á bẹ̀ má bínú ṣùgbọ́n wá fẹ́ràn nínú ọlọ́run bá nìkan lọ́ba láforíjì rẹ̀ sẹ́ni yóò máa ṣẹ̀ ọlọ́run bá fúnra rẹ̀ tá a bá ṣe é à ń bẹ̀ ń gbọ́ ara ti máa sọ fún ẹni àṣesílẹ̀ ọ̀làbọ̀ àbá. ẹ wá sàn. jọ̀ọ́ jàre ilẹ̀ ṣàlàfíà ni. ẹ kú ọjọ́ mẹ́ta sàn. ẹ ò mọ̀ mí ó mọ̀ mí ni mo mọ̀ yín burúkú bàjẹ́ ẹ ò tí mọ̀ mí náà. wá bínú torí ọlọ́run ojú mi ò ṣàlè ṣe lára dáadáa. ẹ ò rántí ọjọ́ kan tí ẹ wà ní báńkì tí ẹ̀ fèd form shares tí bọ̀bọ̀ kan ń nàgà lẹ́yìn yín tó di wàhálà ọ̀rọ̀ ọlọ́pàá kò sọ ọlọ́pàá. wọ́n lè kí ló kọ́ ẹ̀sìn náà ṣọlá. ó bọ̀dé mi mọ nǹkan tí ẹjọ́ ń fà ọ́ amúmọ̀lùgbé lóòótọ́ alájà wọ́n ṣe kó wá sí bó ṣe lè wù ọkùnrin tá bá torí iṣu jẹko a máa torí epo a máa fi jẹṣu láìmọye ìgbà nítorí bàbá tó jókòó yìí ó ní láti dáríjì alájà ṣọlá pé mo introduce ọ̀rọ̀ shares kò ṣe shares yẹ eré ló ta but for now shares gan láti máa ṣòwò ẹ̀ ó ti pè é gan jù ní lọ <laughs> ẹni tó wá jẹ́ kí àwọn méjèèjì kí inú wa máa dùn lórí ọ̀rọ̀ ṣẹ́ẹ̀sì inú wa ń dùn mí lórí àwọn ọ̀nà tó kù ọlọ́run yes àwọn ló introduce èmi sí shares ló jẹ́ kémi mọ rírì ẹ̀ tó jẹ́ kémi dé èèyàn padà nígbà tí mo rò pé ó ti tọ́ fún mi àwọn ni. sẹ́ni bí èèyàn ṣe mọ́ra ẹ̀ sẹ́ni pé omi lèèyàn omi òun lèèyàn tí ò fi dáká gbin èso kà nìyẹn tó pé rere ló yẹ ká máa ṣe ṣòro ayé ló dé báyìí alájà ṣé o rí rẹ báyìí àwọn tá a sọ nìyẹn àwọn ò gbọ́dọ̀ ṣèkà pàápàá ẹni tó bá jí àbí àwọn tó bímọ lẹ ó ń dá fún wa ó ń dá fún wa àwọn òbí wa kọ ilé ilẹ̀ fún wa ní káwọn náà wà kọ ilé ilẹ̀ fún ọmọ wa nítorí pé mo sọ lẹ́ẹ̀kan mo ní àṣesílẹ̀ òun làwọn bá òun rè o tó bá pé mo ṣe burúkú fún eh, ṣọlá ni mo ṣe lórí ìlànà wọn wà wà àtẹ̀lé mi ò nǹkan tó ṣe é kò díẹ̀ káàtó ṣùgbọ́n mo fẹ́ kó dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé kó dúpẹ́ pé àtòrí ìkànṣe kan ń lọ lọ́hùn tí ìyá yìí ò bá ṣe bẹ́ẹ̀ sí ẹjọ́ náà lọ́hùn bóyá lè lè tó wá dé ms gbà wípé nígbà yẹn ọ̀tá ẹ̀ ṣùgbọ́n nísìnyí òun ló dọ̀rẹ́ ẹ̀ torí òun ló jẹ́ kó débi tó dé òun ló jẹ́ kó gbọ́n ọlọ́run àwọn èèyàn lọ́wọ́ àdá yín. thank you very much. ẹ wọ ìyá máa rò bẹ́ẹ̀ kan ní ìlú àgbà bá yẹ ṣì gan ẹ wò ó jọ. ajá ṣé ẹ ẹ ẹ ti kọ ajá fi ìyá yín ajá fi ìyá yín orí mi ò sórí mi ò sálẹ̀ ní balẹ̀ ya mi kàn ọmọ ara yẹ ọ̀rọ̀ mi máa dà kọ́ ibi ọmọ lẹ́wọ̀n ní tèmi kí n ra wáyà. ọlọ́gbọ́n dorí ẹja mú ọlọ́gbọ́n ènìyàn pọ̀ mí sílẹ̀ dòǹgbẹ́ owó aṣẹ́dànù kò sí fẹ́ni tó lọ́jọ́ ọ̀la o bínà rẹ bá ń jò tètè fi jó nǹkan ìpín ìdókòwò ó ń ṣe bẹ́ẹ̀bẹ́ ó ń daṣọ boni nígbà ọ̀yà tó tútù ṣé kí á nígbà òru. ọlọ́gbọ́n dorí ẹja mú ọlọ́gbọ́n ènìyàn pọ̀nyí sílẹ̀ dòǹgbẹ́ owó aṣẹ́dànù kò sí fẹ́ni tó lọ́jọ́ ọ̀la o bínà rẹ bá ń jò tètè fi jó nǹkan ìpín ìdókòwò ó ń ṣe bẹ́ẹ̀bẹ́ ó ń daṣọ bòní nígbà ọ̀yà tó tútù ṣé kí á nígbà o.